وكل بدعة دلالة وكل دلالة في النار أيها الإخوة والأخوات السلام عليكم ورحمة الله وبركاته أدعو كفهم ولوبا واتي يسني رنفهم الكوكوا لاتمجني أيي ọba náà ni a dá ọpẹ́ fún bí ó ṣe wù wá kí a gbé ìjòkó ìkalẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ó ṣe ní ìrọ̀rùn fún wa àwọn abẹ́rẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala kọ́nà kó ṣe ní okùnfà dáadáa fún wa láyé àti ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bákan náà ìkẹ́ àti ìjẹ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam سيد الأولين والآخرين aṣíwájú gbogbo àwọn ẹ̀dá pátápátá kí ọlọ́mà sọ́hánà wátàálá kí ó bá wá kẹ òkè àwọn sọ̀hábà rẹ̀ àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àti gbogbo alẹ́ ní àpapọ̀ akẹ́rawa ní ọmọdé wa àti àgbà wa onílé àti àlejò pàápàá jùlọ àwọn mọ̀ṣáyé wa tí wọ́n wà ní ìkàlẹ̀ kí ọlọ́run àtìfánà wa tààlà kí ó bá ṣe àlékún dáadáa wọn ọba tí ó ṣe wọ́n ní àfáàsùn náà tí wọ́n ń fún ìlànà àníbà Muhammad sallallahu alaihi tí wọ́n fún ká kọlọ̀bà kó mọ́ta mọ̀ ṣe àlékún ìkúnlọ́wọ́ wọn bákan náà àtọ̀rọ̀ fún àwọn ọmọ yáwá tí wọ́n gbé ìjókòó ìkalẹ̀ látòrí àwọn sheikh wa al-ustaz abdulaziz bello sáàkárí gbogbo àwọn ọmọ ya ní àpapọ̀ ọmọ akọmọ sáà ẹ̀sán wọn ní ẹ̀sán olóore kí ọlọ́ba kí ọmọdún wọn ní ládàá rẹ̀ nàmì tí a mọ̀ fi bára wa sọ̀rọ̀ ní àárọ̀ yìí ọ̀nà ni òṣòlẹ̀ ahli sunnati wal jama'a tí yóò mọ̀ jẹ́ ìpínlẹ̀ tí àwọn alìsúnnà tí wàljama'a tí wọ́n dúró lé lórí gbogbo aná láti mọ̀ wípé ní gbogbo nǹkan tí ó bá dúró rí ẹkó ní ìpìnlẹ̀ torí ta bá fẹ́ kólé tí ò bá ní ìpìnlẹ̀ ilé náà ò ní ní kò ní tọ́jọ́ tí ewó tí ò bá tiẹ̀ nípìnlẹ̀ rárá àti ẹ̀lérí kọ́ni tó bá wá nípìnlẹ̀ tí ò dúró déédéé kò ní pẹ́ tí ó fi wó àti bí láti gbọ́ yí ní gbogbo ìlànà tí èèyàn bá rìn tí ò bá ní ìpìlẹ̀ mo pẹ́ bóyá yóò padà wó lẹ́nu ilé pàtàkì fún wa kí a mọ ìpìlẹ̀ tí àwọn ahli sunnati wal jama'a tí wọ́n dúró lé lórí torí pé ní èyí lè kígbe súnà súnà tí ò bá mọ tí súnà gbé dání tí ò mọ foundation tí wọ́n mọ súnà lé lórí ẹ̀rí pé súnà tún pariwo kò ní pẹ́ tí ewo eléyìí làwọn àfáà wa tí wọ́n jẹ́ alìsúnà olùjàmọ́ a ni wọ́n fi máa ń tẹnu mọ́ fún wa kí a mọ ìpìlẹ̀ ẹlòmí ìpìlẹ̀ alìsúnà olùjàmọ́ a lọ́dọ̀ tiẹ̀ mọ̀tá ní alìsúnà kí náà dúró lórí ẹni ọmọ nírùngbọ̀n jẹ́ rúgbọ̀n lẹ́ni alìsúnà tí wọ́n dúró lórí àbí àwọn obìnrin wọn máa ń bojú àbí ṣòkòtò ohun ìtúlẹ̀ eléyà ara ìlànà ní tẹ̀sí ò fọwọ́ kékeré mú ṣùgbọ́n tí ẹ bá ní gbogbo nǹkan wọ̀nyí tí ò bá ní ìpìlẹ̀ tí súnà dólé lórí ojú ẹni náà ti mọ yóò ti yọra rẹ̀ kó pe eléyè èso ní súnà ó kẹfì àwùjọ ìyẹn ló fà tó yẹ pé ní tí wọn náà bá fẹ́ jẹ́ onísúnà gidi ọ̀dọ̀ afáàtí wọ́n mọ̀ ṣàlàyé ìpìlẹ̀ yìí fún ẹ ọgbọ́dọ̀ jìnà sí wọn ọ̀sìn níjọra rẹ lójú láti nǹkan díẹ̀ tí wọ́n ti nínú súnà bóyá bíi múra níta ṣe yìí náà ti tó ẹni jẹ́ súnà. náà a ní súnà tó wọlé jàmọ́ a àwọn wo gan ni wọ́n ká tó mọ ìpìlẹ̀ wọn. àti wípé ní a ní súnà onísúnà súnà wo àwọn yorùbá ní ìjà lóde lórí dòwe gbogbo kálukú náà ló gbọdọ̀ jẹ́ alùsùnà torí pé súnà igẹ́ ní islam bí al-imam al-barbahari bí wọ́n ti sọ ní ọ̀rọ̀ wọn ti al-islam wà súnnẹ́tú wà súnnẹ́tú yà al-islam yẹn ni pé gbogbo wa pápá lẹ́yìn la gbọ́dọ̀ ṣe islam islam wo islam bá nàbí ṣe mú wa. mọ̀tẹ́ pé gbogbo àwọn sọ̀hábàtul kiram gbogbo wọn láyé wọn rìdíwánilá àléhìn àjọ̀rin náà náà dúró lórí Islam ẹni wọn pé kẹ́nìkan pé Abubakar ní alìsúnà Umaru ní alìsúnà tó gbogbo náà náà dúró lórí Islam sanibra Muhammad sallallahu alayhi wa sallam tí ó mọ́ wa torí àlérí Islam ṣe àbíká bí anábíà Muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe gbé wa lẹ́lẹ́ ló fàdé pé anábíwá muhammad sallam ó ń sọ náà rọrùn pé ní aleikum bi sunnati wa sunnati lukulafa irashidin almahdiyin min ba'di tamasaku biha wa abdu alaiha bi nawajib pé ẹgbẹ́ lánà èmi anábì mú àti lánà àwọn àrólé tá a fi mọ̀nà tí wọ́n ń bọ̀ lẹ́yìn mi ẹgbàá mú ẹ má jẹ́ kó bọ́ ọmọ yín lọ́wọ́ ẹnikẹ́ni tó bá gbọ́ lánàá yìí mú náà là ń pè ní alìsùnà ìyẹn ni pé ẹni tó tẹ̀lé lánàá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam torí kò ló mú ẹ̀sìn yìí wá sábà wípé àtúnà hùnà ìsìláàmù gẹ́gẹ́ là pé ṣe ìsìláàmù bá nàbì ṣe mú wá. àwọn tánàbí wá fi lè ń kọ́ náà làwọn torípé àwọn náà ná kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí látẹnu ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìlànà bí fi ń sọ fún wa nínú hadithi yìí tó jí ṣe pẹ̀lú bámu sí tí ọlọ́run subhanahu wa ta'ala tó sọ fún wa nínú al-Qur'an tó àmọ́ yushakiki ar-rasul min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra sabili al-mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at masira. ìyẹn ni pé ẹnikẹ́ni tí ń bá tó ń bá nẹ́bì ṣe fanfa tí ń takò tànẹ́bì tí ò ṣe súnà tànẹ́bì tó tó wá ń takò lànà àwọn ẹni rẹ̀ ìyẹn náà tó dápá nẹ́bì àmọ́sọ́mọ́sọ́ sọ́lám lògbà tó ń pàwọn náà mú mi ní tọ́lọ́ rí fáàtì lásìkò tí a bá wo àwọn kútùbù tafasir bí àdúrà olùbáyà àti àlìmáàmù ṣe wọ́n sọ láàrin pé ní alimominun níbi alimominun tó lọ rí fáàsì náà làwọn sọ̀hábà tí anẹ́bà mọ̀tọ̀ sọ́lá tí wọ́n fi lẹ̀ ìyẹn ni pé ní ẹnikẹ́ni tí ò bá lọ́lànà ànẹ́bì tó sì takò ìlànà àwọn sọ̀hábà nùwàlíhì mọ̀tàwálà yóò àkójọ fún ara rẹ̀ fagbùrù nítorí wá yóò rí eléyìí jẹ́ pé apẹ́ ní bàbá lọ́lànà àníbà ọmọdé sọ́lám àlọ́lànà àwọn jàmáà tó filẹ̀ àwọn náà ní jàmáà àwọn sàhábà bákan lọ́nà sọ fún àbúrò pé ní as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar àwọn ẹni tí wọ́n jẹ́ ní ìṣíwájú torípé tí abálòkẹ́límọ̀ míì tó gbajúmọ̀ láàrin wa àwọn èèyàn sọ pé mo lẹ ti kẹ́límọ̀ àsàlàfíyà tẹ́ ń lò tí a bá wo kẹ́lìmọ̀ tí kùránì lò fún wa pé ní asábìkún àwọn tó ti gbáwájú tábàtù kẹ́lìmọ̀ sáráfún náà láwọn ẹni ìṣíwájú wa àwọn tó ti gbáwájú nínú àwọn ẹni rẹ̀ àwọn ohun mínàlì muhajirin àwọn sàwọn tó gbáwájú kèésàn bàbá wa àwọn ẹ̀yà wa náà ń sọ kùránì sàlàyé àwọn ẹni ìṣíwájú tá ń sọ nínú ẹlùmọ̀ hajjirin àwọn tó ṣe ìjírá àwọn ẹ̀ṣẹ́ ìjírá jẹmọ́ àwọn sọ̀hábà nínú ẹlùmọ̀ hajjirin wal ansar àtàwọn tó gbà wọn lálejò ọkùnrin àti ẹkọ́ la gbà wọn lálejò ń jọ́nà àwọn sọ̀hábà náà tún gbà wọn lálejò ọlọ́ni walladhina taba'uhum bi ihsan àtàwọn tó wá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tí wọ́n ṣe àwọn táwa lẹ́yìn wọn làwọn tẹ̀lé wọn pẹ̀lú dáadáa sáńlò lànà wọn rọ̀dí Allah anhum ọlọ́ọ̀kẹ́ gbogbo wọn lápapọ̀ ọlọ́ọ̀yọnu sí wọn. ìtafẹ́ ló bí ni pé ní tí a bá ní àìlè sunna ìrántí ló sunna nígbà wọn sọ̀rọ̀ sọ́lá wal jamaa àwọn jamaa sálẹ́bà sọ̀rọ̀ sọ́lá tí wọ́n fi lẹ̀. ilé ìtafà dákò lọ́nà mi àápẹ́ ní àwọn asálàf àwọn ẹni ìṣíwájú wa. ìtumọ̀ fi gbé láàyè yìí ni pé táwa ní usul àìlè sunna ọ̀lìjàmá ìtàǹsọ náà ní òṣèlú sàlàfíyà tó pé ara àwọn èèyàn lónìí ó lé ní alùsùn náà ní mi ṣùgbọ́n mi ṣe sàlàfíyà kúrò yóò tún lo ọ̀rọ̀ yìí láti mọ fi tako yìí eléyìí wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn ní al-Imam Ibn Taymiyyah alayhi tí wọ́n sọ náà ràn pé ní inú àmì àwọn onífídíà ní adamul intihal mọ́ni ajá sàlàfí kẹ̀kẹ́ wọn ni alùsùnà làwà ó ṣùgbọ́n èyí sàlàfíyà tó náà bá àbúkọ́ náà fẹ́ sọ òṣùnà alùsùnà níláwọ̀ lóbi sọ ìlànà tí ó takọ̀ àwọn ẹni ìṣíwájú ni ṣẹ̀bá tí wo láwùjọ wa lẹ́ni ẹnfin kálukú náà ló ń pàpè mọ́ra súnà kódà àwọn oníṣẹ́ ìjáde ẹnfún súnà wọn dọ́dọ̀ ẹlẹ́ àtà ẹlẹ́ àsúnà àfa súnà ṣùgbọ́n súnà ṣe tọ́bítẹ̀ láwọn sálàbù yóò nílò òsúnà tó lè bàbá òsúnà alìsúnà òsúnà olè òsàn jẹ́mọ̀ òsúnà yìí táwọn kó rárá jọ lé lórí six point ní òsúnà tí wọ́n. bákanáà ẹ̀rọ àwọn tó yẹ pé náà tó fojú jọ súnà tí wọ́n ṣe lára rẹ̀ lọ́kẹ́ alìsúnà wà lìjà mọ́ ẹjọ́ lẹ́jọ́ ṣe pọ̀tù fún àtijọ́ àwọ̀ ṣùgbọ́n tó lọ alìsùn lẹ́wà ẹni twenty points làwọn ọmọ ń pèpè sí tiwọn. bákẹ́lẹ́ ibi yìí tí wàá tó pé tó fẹ́ jọ tiẹ̀ ọ́ rí pé kò ní padà ìlànà àwọn ẹni ìṣíwájú tí ọlọ́ọ̀bà sánà àtàlá tó àtẹ̀lé. ìyẹn ló fàá pé tábà ní usul alìsùn lẹ́tọ̀ wàlìjàmọ́ a alìsùn láti sínú bírákẹ́tì pé àsàlàfíyà alìsùn lẹ́wà wàlìjàmọ́ àwọn ẹni ìṣíwájú wa àwọn sàhábàtul kiram àtàwọn tàbí tí wọ́n tẹ̀lé wọn ṣẹba ní ká máa sọ òṣòòl ìpìlẹ̀ tí wọ́n dúró lé lórí tó pọ̀ ní. lẹ́yìn náà kí a tó mú ìpìlẹ̀ yìí irú òyìnbó láàrin lára ahli sunnati wal jamaa'ah ọ̀nà ni atamasuk bil kitabi wa sunna bi fahmi salafil umma ahli sunna wal jamaa'ah wọn àgbá tíra ọlọ́wọ́ ọba mú àtìlànà anábìwá Muhammad sallallahu alayhi níbàámu sí àgbọ́yé àwọn ẹni ìṣíwájú ìgbàmú tí wọ́n gbàmú yìí kò ṣe pé pẹ̀lẹ́nu dìrásátánì ní kíkọ́ mú kẹ́kọ̀ọ́ alkitabu wa sunna ilé ẹ̀kọ́ wọn hálùkọ́ wọn ìtọ́mọ̀ pẹ̀pẹ̀ sí ní kí lọ́lọ́run wí kí lànàbí sọ níbàámu sí ìlànà àwọn ẹni ìṣíwájú bákan náà wà ámẹ́lẹ̀ àwọn ó sì fi ṣiṣẹ́

bọ́rọ̀ bá délẹ̀ níbo lákọ̀ọ́ kó lọ ọ̀dọ̀ ọlọ́run bá àtọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ ni ṣùgbọ́n káàdì kọ́kọ́ lóró rí tiwa àbíbí àwọn al-Asha'ira tó ní awwal al-wajib ala al-mukallaf al-aql ẹnìkan àkọ́kọ́ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀yẹ̀ fún wọn tọ́ọ̀tì tó sẹ́sìn onífẹ́ kọ́kọ́ ní alùsùn náà jẹmọ́ ọsọmọ pé nǹkan àkọ́kọ́ ni pé kọ ọmọ náà bá sánà àtàlà kọ́lọ̀ ní kàlámọ̀sùn àwọn ọmọ pẹ̀kú ló tẹ́ gbé làákàì síwájú wọn nítorí pé tí ó sì lọ́nà gbọdọ̀ ní làákàì ìyẹn ló fàtẹ́ pé ẹ̀rí àti làákàì bá takora wọn lọ́jọ́ ti wọn bí gbogbo ní làákàì mi ní sàárẹ̀ àbí làákàì mi ní ògbọ́yé àbí mọ̀ mi ló kéré ìtí wọ́n sọ ni pé ní làákàì làá gbé síwájú ká tó mú ẹ̀rí wa irú ọmọ yà wọ́n pọ̀ láwùjọ wa lénìí ẹgbẹ́ ẹjẹ́ àwọ̀ àdíṣe ò rẹ̀ kó takò làákàyè. al-imam bin taymiya rahmatulah alayhi nabi kọtira lórí wọn kí adamu ta arúdì làákìlì wà nẹ́kìlì tí ṣe bí mujallad mọ́kànlá. kàlùmọ̀ pé irú àrùn yìí ó ti dé ìsílẹ̀ ayé ó ti pẹ́. ẹlòmí lè mọ jíjọ súnà tó pé irú ìlànà rẹ̀ ní kí ìlànà ahli sunnati wal jamaa. bákan náà nínú ìlànà wọn onáà ní alùwàsàtìyà alùsùn lè sàláṣe jù òyìnbí sàláṣe tó ní gbogbo àwọn àbúwábìlì àkọ́ìd wàlìbàdà tó wàlì mọ̀àmàláàdì gbẹ̀mọ́ ọba sùpánù àtàlá ti sọ pinnu àkàzálìkà jà àlìnákùn ọmọọ̀sán wàsàtọ̀ yẹn pé ní ẹ̀yìn náà lẹ jẹ́ ìjọ wọn tó wọ́n sì ìjọ Islam ìjọ wọn tó wọ́n sì bainal adyan láàrin àwọn ẹlẹ́sìn míì báwọn Yẹhudi ṣe ṣe àti ètò bẹ́ẹ̀ làwọn nàfọ́rá ṣàṣejù alùsùlù sí lára wọn àwọn fàájọ pé yàtọ̀ nínú súnlẹ̀ iná nínú Islam alùsùlù wà láàrin wọn ní ṣàṣejù wọn ní ṣàṣe ètò ibi táwọn alkawari ti bá ti lọ láṣejù tí àwọn múlùjí àtàṣe ètò alùsùlù yìí sí pẹ̀lú wọn tí àwọn alkọ̀dàrí yà lọ tó ṣàṣejù bí ọ̀rọ̀ kádàrá alùsùn ló wà ní tòwọ̀tòwọ̀sì ni ọ̀rọ̀ ní tẹ́ bí àwọn àjìjàbòrí àtọ́ ẹ̀nà ṣàfẹ́jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìlànà wọn ẹwà rí usul al-sunnah jamaa àkọ́kọ́ ń bẹ̀ wọ́n ní ẹni pé kákọ́ mọ ìlànà tí al-sunnah lórí ìgbàgbọ́ ké bá kọ́ mú eléyìí torí pé eléyìí ni gbogbo ohun tí ó kó ọ̀rọ̀ súnà dání. ẹ̀rí kọ́lọ́ bọ̀ ọba àlejò láti wá kó wa nínú yá ayọ́ na àmọ́nù èyí tẹ́ ẹ̀gbọ́n náà bá gbọ́. pẹ̀lú gbàgbọ́ iná la fi jẹ ní ẹ lọ wọ́n mọ́ ní ọdún tó bá wọ́ ni. ọlọ́run bá ti fánà wa tààlà ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب الله سبحانه وتعالى oni kò sí ìtòfún yẹn kó dẹni eré kákanjú kọ alimashrik kálá ń sin lọ́n mẹ́rin ní kíbílà tí fọ́ọ̀lù sí ni tó ń sin lọ́n tó ń dájú kọ bẹ́ẹ̀ wọ alimagribi àbí kákọ dájú kọ alimagribi ibi tó rò ti ń wọ̀ mẹ́rin lẹ́ń dájú kọ ni ọlọ́ni kò sí ìtò eléyìí yọ pé àwọn náà ń kírun tí ò bá tí ní ìsúlù tó mọ̀ èkó títò tó pẹ̀rù lẹ́lòmí mọ́ fi ń jọ́jì ìrìsùn lẹ́mọ̀ fi ń gbé èèyàn wọlé pé àá ah, ìmùsùlùmí làwọn náà ọwọ́ àgọ́ pé àwọn ẹ̀kẹ́ kí ìrìnjọ́ ọ̀kọ́ ìkẹ́ tó kírun tí wọn ti dájú ti sàhábà lọ sí ìyẹpẹ̀lẹ̀ iná ni wọn ẹ̀nà àwọn alkhawarij tí a mẹ́rin àkùrọ̀ ẹ̀wọ̀n lànẹ́bí bá rí jọ́rẹ̀ kẹ́ẹ́ sára tá ń kírun bá dé ń kí yí o àwọn sọ̀hábà ni kálíbi tí mo sọ fún sọ̀hábà kẹ́pẹ́ àwọn ẹ̀kẹ́ tó ń bọ̀ tó yẹ pé ní ìrun tí yóò mọ kéré sínú tiwọn. ọ̀sìyá àmọ̀kùn máa ṣìyá nìyẹn tẹ́bá ọgbẹ́ yìí ṣe ń gbàwẹ̀ ó pé a sáwọn gbàwẹ̀ báyìí jáwẹ̀ ilé ṣe ń gbàwẹ̀ tó yẹ kọ̀rọ̀ òun lẹ́nu kùrán ẹ̀ǹkà kùrán ṣùgbọ́n láàyè jáwẹ̀ fẹ́ hàlẹ̀ ẹ̀jẹ̀ rọ̀ fún un. mẹ́rin káwọn ẹnu tó ń kalẹ̀ ni kò dọ́nà fún yẹ kó wọn gbàgbọ́ yẹ yẹmùrùkú na mi na dín kámọ̀ yẹmùrùkú sáàmù mi na rọ̀ mi yá ẹ mọ̀ jáde kó nu ẹ̀sìn bí bá a bá ọfà sí tó fi jáde lódì kejì ni. nítorí kíni jẹ̀mọ́ kó ni kí kó tó fẹ́ àwẹ̀ mọ́ gbà lẹ́bi jẹ́ àwẹ̀ wọn ó tún yẹ pé ìyá rẹ̀ mọ̀ àwọn náà nínú ṣùgbọ́n lọ́pàá tó àwọn òṣùlù tó yẹ kó níwọ̀n ni lọ́wọ́ fi sọ fún bí pé èyàn tí dẹnilé kó kọjú sí alimọ́gírù alimọ́ṣir gbogbo bí tó wò kọjú tó lọ sí lọ wàlákin nà lè bẹ̀rọ mọ̀ ní àmàna bẹ̀lá واليوم الآخر أتجوبي والملائكة أتوان كبتي ọlọ́mọba sọ́nà wata alákàfọ́wà ọ̀rọ̀ ọ̀gbàgbọ́ ikú wà láńpẹ̀ nígbàgbọ́ tí ó sọ wá dé nílé pípé gbàgbọ́ ní kọrin yóò ní ìgbàgbọ́ ní Yẹhudi ò ní ìgbàgbọ́ ní Májúsì ò ní àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ọmọ dìbọ̀pẹ̀ tí wọ́n sì jẹ́ nílé ọlọ́ni nínú àwọn tá a fún tíra wọn ni mushrikin àwọn tá a fún tíra àwọn yahudi àti nàṣọ́rọ́ àtàwọn ẹlẹ́bọ ọlọ́ni finari jahannama inú na jahannama na lọ khalidina fiha náà sì máa gbẹgbẹrẹ ń bẹ ulaika hum sharrul bariya ẹni ibi ni wọn ìtumọ̀ pé téèyàn ti nígbàgbọ́ lára ẹni ibi ni àwọn bá jẹ́ mùsùlùmí nǹkan sọ́rọ̀ gbàgbọ́ ìtòyè wa ìyẹn ló fàtẹ́ pé ní àwọn alìsúnẹ̀tò wàlìjàmá àwọn ẹ̀fí ṣeré tó kí ló ń jẹ́ ìgbàgbọ́ al'iman ìgbàgbọ́ ìtìkọ́ọ̀dún bilkọl ìgbàmí wa ní al'ikirọ́rù bilkọl alìmọ́ ìpè ń ta àfẹ̀mí gbà lódodo ṣùgbọ́n bá bá gbà ń tẹ lódodo tó wá sí àtẹ̀tẹ̀ tó gbàgbọ́ tó fi rinlẹ̀ láfilẹ̀ al-iqrar bil-qalb ilé ní nítorí ilẹ̀ lọ́kàn wa nítorí ilẹ̀ lọ́kàn wà nutqu bil-lisan tá a sì lè fẹnu sọ wal-amal bil-arkan aw bil-jawarih tá a ṣe ìṣiṣẹ́ ìrànfàmì àfihàn al-iman qawlun ètò wà látọkàn wa wá tó dẹnu wa tó lè sọ pé olùgbàgbọ́ ni mí tó sì ń ìgbàgbọ́ ṣẹ́rẹ́ àìtakọ́sọ yìí àwọn èèyàn púpọ̀ ti já dánù ní àtàǹpẹ̀rẹ̀ mùsùlùmí náà lórí eléyìí ẹni tó gbà pé ìgbàgbọ́ ọkàn ẹni ni ìgbàgbọ́ ẹni lórí ara kò dénú tá a fi ṣiṣẹ́ ìyẹlúbà tí wọ́n bá ṣiṣẹ́ ìgbàgbọ́ kẹta bá pè fìkà ìgbàgbọ́ òdébẹ̀ o kó dẹ̀ lórí ìgbà pé ìlú tá ń kí jẹ́ kókè yẹn sá ti mọ́. àwọn ilé ìlànà tó ní àlùmọ́rìṣà ìyẹn àwọn tó yẹ pé ní kò sí iṣẹ́ nínú gbàgbọ́ onípele ìpele ìpele ni wọ́n múríṣíà tó kàrà mí yà wá àwọn tó yà ní tabátà bá wọ ọṣẹ tó bá wọ ọmọ ṣe ọ̀lẹ́mọ́kírun àwọn ètò wọ́n wọ́n sínú ẹjù ní múrísí àtúnjẹ àníyà mujaradul ma'arifa tó bá ti gbà kọ́lọ̀ ń bẹ ilé ìsìlá ní àkídà ahli sunnah wal jamaa'ah bákan náà ní iṣẹ́ agbọ́dọ̀ fi ṣiṣẹ́ tí ẹ̀ bá bọ́ aṣẹ ti ṣẹ́ tí ò sí lọ́kàn rẹ̀ àwọn mùnáfìkínú ọlọ́ni wa minan nas man yaqulu amanna billahi wal yawmil akhir àwọn ẹ̀sán ń fẹnu sọ páwọn gbàgbọ́ ọkọ́ ti tó tẹnu mú ó ti tún ṣiṣẹ́ rẹ̀ tẹ́yìn náà rí pa eléyìí ṣiṣẹ́ ìgbàgbọ́ ọlọ́niwà máa ń bímọ mi ni àìléyìí tó lùgbàgbọ́ ìyẹnì wọn gbọdọ̀ kí èsì gbàgbọ́ rẹ pé ṣé ń tọ́ ṣe tó dọ́kẹ́ ọlọ́ni yòkàdé ìrúnà lọ́ha wọ́n lẹ́bí na àmọ́nu wọ́n ń tan ọlọ́run ni wọ́n sì ń tan àwọn mùmìnì yòókù ó láwọ̀ alábẹ́súnlẹ̀ yìí náà kéré dasúnlẹ̀ wọ́n rí pé àjọ ń ṣe nìyí alìsúnnàlà alẹ́sùgbé tí ò sí lókẹ́ ọlọ́nirú ẹni bẹ́ẹ̀ ń tan ọlọ́run tan omi ogun tó lókẹ́ mọ̀ kàkàrà yìí wà máa yà kàdà òunà ìlà àǹfùsàfún ṣùgbọ́n èèyàn kan ò lè tẹ ọlọ́run òun ní tanra rẹ̀ eléyìí ó ti tako ìpìlẹ̀ tí súnà lórí bákan náà adúgbà pé ìgbàgbọ́ wa wa ya kò sùn ìmọ̀ ń dínkù ìsì máa ń lékún ìmọ̀ ń dínkù ìmọ̀ ń lékún látara ṣe ń ṣe náà ni ẹ̀rẹ́ tó pé ṣé òfin nú gbàgbọ́ ìgbàgbọ́ ti gidi náà ni ẹ̀rí tọ́ba tí wọ́n ti ṣe eré ó máa lékún bíi kíni bíi ká máa àwọn sàábà pẹ̀lú àwọn gẹ́gẹ́ tó wánú afẹ́rù mọ́ àpẹta aláwọ̀bínà lómìnà sáà ẹgbẹ́ àwọn ń pẹ̀lú àwọn tó bá lọ sí alukọ̀ gẹ́gẹ́ àti ẹ̀lọ gbọ́rọ̀ lọ ìtọ́ mọ́ bí pẹ̀lú pé ẹjá tó lọ lékún nígbàgbọ́ sí torí pé ní lékún gbàgbọ́ ẹni ni àtàwọn iṣẹ́ olóore ni sọ̀rọ̀ lẹ́yìn ó jẹ́ pínlẹ̀ kan tí alùsùnà ti ẹ̀dùn olè lórí ọ̀rọ̀ gbàgbọ́ ìyẹn náà ló fọ́ pé tó bá gbọ́ pínlẹ̀ iye ọmọ ṣiṣẹ́ tó kú onígbàgbọ́ rẹ̀ ó ṣe máa lékún bákan ọmọ ìyẹ̀gbàgbọ́ rẹ̀ ò pé tí ń sọ lẹ́nu tí ń ṣe nítẹ̀ ṣe bí ọkàn mi bákan tó di ọkàn mi yìí ọkàn nìkan kọ́ nígbàgbọ́ mọ̀ ó gbọ́dọ̀ di ara mi náà ìyẹn ni nífàtò fi ráì lọ́dọ̀ àlè súnà ti tí ẹ bá ń wà ni tí ò bá ti dọ́kẹ̀ kì í ṣe àlè lábẹ́ agbọ́nrin ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní mistake lórí ọ̀rọ̀ mọ́níhájì wọn lórí ọ̀rọ̀ dúró dédé wọn ọ̀rọ̀ gbàgbọ́ yìí náà lẹ́sìn mọ́ bá. àríkọ́lẹ̀ tó wọlé jàmọ́ ha nínú àwọn òṣòlù wọn níbi ọ̀rọ̀ tẹ̀kfíìr kápẹ́yẹ̀ ní kẹfẹ́rì yẹmọ̀dọ̀ pé ibi ìgbàgbọ́ yìí náà láti lọ ta ló wà ní gbàgbọ́ ahli sunnati wal jama'a nínú ìlànà wọn ni pé la yukafiruna bil ma'siya man lam yastahillahu sahibu àtọ̀ṣíbà ìyẹn ni ní ẹni tó bá ṣe kèfèrí ẹni tó bá wùwà kèfèrí tó ṣiṣẹ́ kèfèrí afọ́n ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ yìí agbọ́dọ̀ wà pé ní ó takò gbàgbọ́ bó ṣe wá takò yìí tá a sì wà pé ìgbàgbọ́ la fi jẹ́ mùsùlùmí dèdè lẹ́mù wo ni ẹ̀ṣẹ̀ yìí kó nínú gbàgbọ́ wa sọ́ra kó díẹ̀ kó ń bẹ ní àbómú gbogbo ẹ̀ lọ pátápátá ìlànà àlè súnmọ́ onípẹ́ni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá bí kó jálè bí kó jẹ́ zìnà bí kó mutí bí kó jẹ́ rìbá bí kó pani ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ṣe yìí ẹ̀ṣẹ̀ tó ṣe yìí kò sọ́dẹ̀ tọ́ kò mọ́ mẹ́rin fún wa pé ní kódà ẹ̀ṣẹ̀ yìí o ibi tọ́nà tí ní a máa ṣe zìnà rèé ibi tó ti ní a máa mutí ni ibi tó ti ní a máa jálè rèé alùsùn lóru ẹ̀ẹ́sẹ̀ tó ọ̀sẹ̀ yìí ipò tó wà ní ẹ̀sìn rẹ̀ ẹni ibi sì ni ọ́ ọ̀ ẹ̀sẹ̀ ni rẹ̀ ṣùgbọ́n àtọ́ pẹ̀sì ní intótọ́ ẹ̀sẹ̀ kẹfẹ́rí òótọ́ tó bá rí tó pé ní gbogbo ẹni tó bá ti ṣẹ̀ ó kéré ni ó tóbi ni àbúṣe bá lórí bídíà pé bá ti ṣe àṣìṣe bídíà o gbogbo bídíà pátápátá ó yọ ẹ̀kọ́ ní Islam eléyìí torí pé lọ́nà ìlànà wọn kẹta ń ṣe kàwáríjì ní kàwáríjì ò sì lẹ́gbẹ̀ẹ́ ní kàwáríjì onímọ̀ta ẹ̀ lórí fún lẹ́lẹ́ ni ṣùgbọ́n ìpìlẹ̀ tó ti sílẹ̀ ta ọ̀rọ̀ gbapọ́tà sísọ ìwọ́dì wàá sàkó báyìí ọ̀sìn kò nu ẹ̀sìn ojú kejì ni muriji àtàwọn sọ fún alẹ́ kan fi wò pé kí wá ló ti ṣe àwọn tó bá tiẹ̀ tó mú kéré ẹni múrídìí àtòlùfọ̀kọ́ ha àwọn sọ pé kọ́ ṣiṣẹ́ ó lapá nù gbàgbọ́ ìdúgbò iṣẹ́ òsínú gbàgbọ́ ẹni tó bá tẹ̀sẹ̀ ńláńlá kan ojú ọ̀la wà fi wò ó ojú kékeré là ń lò fi wò ìyẹn nírú àgbẹ̀yẹ fi kọ̀ láwùjọ wa ẹlòmíà tó gbé kèfèrí wọlé jẹ pé ṣèbí kèfèrí ọlọ́mi ìlà rẹ̀ kèfèrí rẹ̀ ṣùgbọ́n àní fojú rẹ̀ wọ́n ẹni tó ṣẹ̀ṣẹ̀ àti fífẹ́ àní dájọ́ fún lórí tójú ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́ka lóko ní Islam ẹ̀rí torí pé ní alẹ́bàá Muhammad sallam ó sọ fún àwọn ẹ̀rí kẹjantẹrẹrẹ tẹ́pẹ́tẹ́ bá ń gbọ́yé ẹ̀wọ̀n pé dá ẹ̀jẹ̀ yìí tóbi ṣùgbọ́n tí ò bá mọ ìlànà àwọn alìsùn àlùjàmà yóò ló tóbi dé pé yóò ẹ̀kọ́ ní islam bí ká lè pé ní sọlá rẹ̀ ọ̀sọ́lá làyẹ́sìnì ìbáni ìnà yẹ́sìnì wàhùwà mọ́min ìyẹn ní wọ́n ti sì lẹ́kọ́ tó máa pera rẹ̀ mùmìnì oníṣìlẹ̀ ẹ̀sẹ̀ mùmìnì wàlà yẹ́sọ̀rọ̀ bìlà kábọ̀rọ̀ ìnà yẹ́sọ̀rọ̀ bù hà tí ò bá mọ̀ sọlá alìsùn àlùjàmà pàájùlọ ìwọ ọmọ ìyá mi tí wọn náà ń dá tíráàkà díẹ̀ díẹ̀ kọ sọ́ra ọgbọ́dọ̀ mọ lọ́dọ̀ àwọn àfà ọgbọ́dọ̀ jọra rẹ lójú ká ibi tá a náà ilé ìtì tó àtó àná ti tó gbọyé ànábìyẹn tí bá ti mú tí èsè mùsùlùmí lọ́ba yọ kóòlù islam. bákan náà ànábì sọ̀rọ̀ kan bí ìtòjọ bẹ́ẹ̀ kèkìtà mùsùlùm fùsùnkù mùsùlùm fùsùnkù wà pé ìmọ̀ bú mùsùlùmí ìwà kòkí ni ìwà ayọwọ́ ọjà ti mùsùlùmí kẹlẹ́ ń bára ń kúfúrò ni irú kúfúrò là níbi sọ́nbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan ní ti òjèlé ilé ìjẹ́ kágbó bí ẹ̀sìn ìṣe ni ẹ́ ṣùgbọ́n at the same time kí níbi bí ẹ̀sẹ̀ tẹ́ni ẹ ṣe onírìbá tó tó ń ní ẹgbà yìí pé ní ìdìbá tó ń jẹ òdá ìgbọ́tẹ̀ ń jẹ lọ́rẹ̀ ni ẹni tí ṣe sì náà ẹni pé yóò mọ farapamọ́ fún wọn náà kò ń jẹ́ kọ rí o kí ló lè fi ń jalè lóru kí ẹ bá yẹ pé o lè tó di dójú ẹ̀sán níjà lọ́sàn ó ló ti mú nǹkan jàdá tó rò pé tó ń ṣe òdá kí ó pé o lè tẹ pósà pé ẹmọ ọgbọ abẹ́ jalè bí báyìí o onímọ̀ pé kò dáa ni. síbi ẹni àwọn kẹlẹ́lẹ́ṣẹ̀ ńlá torí kíni torí kọ́nà فإن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ọlọ́ọ̀bọ̀ ní foríjì kéèyàn ṣe bọ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe ẹ̀ṣẹ̀ míì tó yàtọ̀ ṣe bọ̀ ọlọ́ọ̀ ní foríjì pẹ̀lú mọ́jẹ̀mú kó mọ́sọ̀ di ẹ̀tọ́ bákan náà alùsùnà yufarrikuna bayna al-mu'ayyan wal-mutlaq alùsùnà tó bá pé nǹkan ìyẹn tó bá ṣe kéfèrí ni wọ́n sọ pé láàrin ipá túlẹ̀ pé tó bá ṣe ni àti pé bàbá alágbájá ìyá tàmọ̀dò bọ̀dá alágbájá àǹtí lágbájá ṣe ìgbàtà túlẹ̀ ayégbogbo yẹn pé tó bá rọ́lù ni mọ́mọ́ ẹ̀rí mọ́ rẹ̀ ẹ̀rí ọlọ́dọọdẹ ó lè ṣàtìgbọ́ yọ̀ọ̀rọ̀ subhanallah gẹ́gbà tẹ́ rí asáàrù kan lọ́dọ̀ àwọn sàhábà tẹ́gbẹ́ àti ọtí kí ọlọ́run ṣe ọtí léwọ̀ a sì ráàrùn mùsùlùmí náà sàhábà tó ti mú sọ́rọ̀ mọ́ àyà kí láyà náà ọlọ́run ní laysa alaykum junahun fima ta'imu idha ma taqaw wa amanu wa amilu لابا على الذين آمنوا جناح فيما تعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين ọlọ́run ní kò ṣẹ́ṣẹ̀ fáwọn mòmìnì tí wọ́n bá jẹ lókùngbà tó jẹ́ olùpáyà ọlọ́run. àyà yìí wá lẹ́yìn ìgbà tó ọlọ́run sọ a sì rí nínú àwọn mú lọ pé àyíká bá ti tá a mú kò fún àgbóyí tó gbóyí nu ẹ̀rí pé ọtí tó mú ń bí àwọn rí ní nǹkan ẹ̀tọ́ ni ó tún ráyà fún gẹ̀rọ pápá ṣùgbọ́n ráyà yẹn àti gbọ́n ni mo ta awil ni wọ́n kẹ́tọ́ wá rẹ̀ ni pé wọ́n sákèsí pé táyà ń wí kọ̀ torí wọ́n bí ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa ẹgbẹ́ ní àwọn ọmọ ẹ̀yà wa kan tí wọ́n wá mutí kú tọ́lọ́ òtí ìsọ́dí ẹ̀wọ̀ láyé wọn bóò lọ́rọ̀ tí wọ́n ṣe já síwájú ọlọ́run torí pé mú kí ní ikú ni lọ́lọ́run fi aṣọ àyàkalẹ̀ pé gbogbo ẹ̀ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo tí wọ́n jẹ fẹ́ mu tí ò tí ì dèrò ọ̀kẹ́ tó kú kéé tẹ̀tẹ̀ fún wọn ṣùgbọ́n tí wọ́n rẹ̀ tí ìkúrò pé

nípa wípé ní ìmọ̀ ẹ̀pẹ̀ yẹn ń kèfèrí lọ́nà tí ó tọ́ ìyẹn ló fàtọ́ yẹ pé ní kí alùsúnà tó pé yẹn ń kèfèrí ọ̀nà pẹ́ ọ̀hàn ti sílẹ̀ fẹ́mi àtiwọ́ àfàwọn nǹkan tó yẹ pé ní kò sí èméjì mẹ́ bí kẹ́nìkan ní kò sọ́lọ́ mọ́ àbẹ́ntẹ́jọ́ kí o tẹ́lẹ̀ kọ́ tí kó lẹ́wọ́n lọ pàtẹ́wọ́ èyí ò níbi ikọ̀ tó mọ wẹ́ẹ̀lì ló ti dúró kò ní fatuwa pé ó ṣe ajá tí abálágbájá tó lẹ́wà tẹ̀rẹ́ tó funfun tó mú jáyì sáwálẹ̀ kàfàrà rẹ̀ báyìí wí bẹ́jọ ń kírun tẹ́jọ ń dáwẹ̀ ọ sì ní ríra rẹ̀ bí ọtọ́rítì pé mo ti lọ kẹ́rì fún lágbájá tó bá kẹ́rì fún tọkùn ń kéfèrè á sọ fún ọ pé ní sọni lọ sọ fún ìyàwó rẹ̀ kó kúrò lábẹ́ rẹ̀ pé tọ ọkùnrin ti di kéfèrè o ọ lè sọ ayọ̀ pé bùrọ̀dá lábẹ́rẹ́ tí bàbá yín bá kú ẹ̀ lé ẹ̀ o ọ tún mọ wọlé sí yìí náà ayé pé tẹ́tẹ̀ bá gbé rẹ̀ lè jẹ́ torí pé tọwá pé yẹn kéfèrí àwọn ọ̀rọ̀ tó rọ̀ mọ́ni tó pọ̀ ní. ṣùgbọ́n ló ṣe ní láàánú lẹ́ni tí àwọn èèyàn bá fẹ́ mú àlùsùn náà pé ọkùnrin sákèrí fẹ́ èyí tẹ́ntẹ́ wá kéfèrí. yẹn bí àwọn sábà ń rọ̀ jẹ àṣìbà ọ̀làọ̀tà aláwọ̀ ti sọ̀fẹ̀ kan fún alálẹ́ àná. kẹ́nìkan ah, ẹ ah, mọ̀ ilé ìyàgbọ́rọ̀ gbàgbọ́ yẹn torí pé n tó fẹ́ ni tẹ́bá rọ́pọ̀lọpọ̀ yẹn lẹ́ni àpèyàn kékeré ọ káàmù lórí ti àwọn òkàmù àwọn adájọ́ wa náà ilé ìdá ìṣẹ̀lẹ̀ fáwọn náà torí pé ní tí wọ́n ń ṣe tí wọ́n lò fi lọ ẹ̀ṣẹ̀ ni. àìsàn fún alẹ́ ìkẹ́kọ̀ọ́ tẹ́ yorùbá ti fẹ́ ẹ̀fẹ́ rẹ̀ dẹ̀tọ́ kò ní ìdí kẹfẹ́rí. èèyàn mélòó la ni ìtòsí kò ní ká iléeṣẹ́ ìlànà alìsúnnàtì wàlìjàmáà kódà bó yẹ pé lórí wọn mọ̀ sọ nínú fídíò tí wọ́n sẹ́ndì sọ́ra pé alìsúnnà wàlìjàmáà làwọn wọ́n jihad ẹ̀rí bákan náà àwọn ẹ̀ṣẹ̀ míì wà tó yẹ pé ní àwọn alìsúnnà jẹ́ kó yà pé ní iye ó wà lọ́kànyà kò sí lọ́kànyà alẹ́ kò yẹn ń kèfèrí lórí ẹ̀ níbi ẹni tó mú kura ní ìdí tí ń tọ̀sí kò nídìí kọ́ ọmọ òpé kí ló wà lọ́kànyà mọ́ ẹni tó mú kura ní sọ́jọ́ kí ni tó lọ ju sínú ilé ìgbẹ́ torí nìkan mọ̀ pé ṣé kúfúrú wà lọ́kẹ́lẹ́ àdúgbò tó mọ̀ mọ̀ sọ àwọn nǹkan mí náà wà sí rò bá ilé ìwà kúfúrú ní nìtòwú sọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ tẹ̀síwèrè náà ìlànà al-sunnah wal jama'a onílẹ̀ adam al-khuruj ala al-hukam nínú usul wọn àwọn al-sunnah wọ̀nyí takọ lórí a gbọ́rọ̀ lórí ni wọ́n máa tẹ̀lé ni anábà muhammad sọ̀rọ̀sọ́lá nínú hadithi ibn umar ó ní alàlùmọ́rì ilmọ́sílẹ̀ nínú wọn ọmọ mùsùlùmí ó ní asámù wàtọ́ à kó máa gbọ́rọ̀ tó lórí lẹ́nu wàtọ́ à bákan náà kó máa tẹ̀lé fíìmà àhábá àwòkárẹ̀ níbi nǹkan tó fẹ́ olórí tọ́ pé ó yá ẹ̀yin ọmọ iléèwé ẹ wá gba báyìí ẹ wá ṣe báyìí tó yẹ pé nǹkan fà á níní inú ẹ̀ ń dùn sí ọjọ́ onáà tó wá pàṣẹ pé ní oyè afẹ́ ṣètò báyìí báyìí báyìí àti ẹ̀mọ́ jáde ẹgbàlẹ́yìn ẹgbàta wọ́n sì fẹ́ tètè lọ ṣiṣẹ́ ń dají inú rẹ̀ wá dùn sí yìí inú rẹ̀ òní dùn sí tó lẹ́nu tó fẹ́ lọ gbowó bì sẹ́pẹ́ á ah, ìdánilẹ̀ ẹ̀ kiri lọ ṣùgbọ́n ní àmọ́ jáde ṣùgbọ́n ní tó lórí ní kọ́ọ̀tù sọ́sẹ̀ ni ìtumọ̀ tó lè fi sọ máa pé kò ó ṣe gbogbo nǹkan tí wọ́n bá pa láṣẹ nínú rẹ̀ òrùsùgbọ́n tí ò bá ti ṣẹ̀ṣẹ̀ mẹ́ ọ̀tẹ̀ ni wọ́n náà فيما أحب أو كره إلا إذا أمر بالمعصية في تبع قيلات wọn

olórí ìlú tó yẹ pé ní gbogbo olùjúwọ́lẹ̀ pópó lórí ni àyètàkó àátẹ̀lé fọdún ni tó bá kéde ọdún bàbá àti ọtọ́ jẹ́ mùsùlùmí wọ́n lè jùmọ̀ á tí ó bá kí jùmọ̀ fún wa torí pínlẹ̀ náà ní pé lórí ní ó kírun fún wa ó wá yẹ̀yẹ̀ kẹ́kẹ́ kí fún wa àátẹ̀lé náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òfin ẹ̀sìn tó yẹ pé ní ìjọ lórí yìí láti máa lè fọkàn alimamu ahmad ó ní kí a máa lò ó ní kí a ní olórí burúkú fún nǹkan bí títí yes ó sọ ìjú ká lójọ́ kan tí ò sí kíní tí ò sọ lórí ń bẹ̀ lọ kódà kó lórí mọ́ da torí pé àìdá àyà níbi ti sọ fún wa tẹ́lẹ̀ subhanallah ẹ̀rì ìkanáà salaf oníláwùlà àìmọ́tùnà làtàmọ̀nù lánàá sóbòlónù

ẹ̀yà mi nǹkan ẹ̀bí sẹ́lẹ̀ ńjọ kan ẹ̀rí kó máa sí kankan máa ń pé ọyá àti ẹ̀lò níjọ kan wò káwa ohun tí ṣẹlẹ̀ fún ìjọ kan ẹ̀rí pé padà dé ìjọ kejì ìta àmọ̀ràn àmọ̀ràn fún ìjọ mẹ́wàá àti rẹ̀ tán àfáàní ọdún mẹ́wàá ìyẹn ló mọ̀tẹ́ pé ní olórí lánàá lè tún gbowó lọ́dọ̀ ẹnìkan tó gbowó lọ́dọ̀ ẹnìkan alébí sọ́rọ̀ sọ́rọ̀ sáwàdé pé ní wà ìjọ dórí bàbáàrò kódà bá lù ẹ́ ẹ́ wà ó kìsà máa lù kí wọ́n gbowó ẹ́ ayiwa wọ́n ti mọ̀ tẹ̀lé fi kó wa ni wọ́n sọ àánú wò tiẹ̀ gẹ́gẹ́ tó bá ń gbà lọ́nà tí ò tòhìbùnà wà ṣìbùnà kò jẹ́ sákùnrin lọ́kẹ́rì àwọn tẹ́ nífẹ̀ẹ́ tẹ́nà nífẹ̀ẹ́ yín àwọn lórí tẹ́ nífẹ̀ẹ́ yín tẹ́yí ẹ̀yìn ló nífẹ̀ẹ́ wọn. wà ṣe rárá ayé mẹ́tìkọ àwọn tó burú jù náà olórí alẹ́bínà tẹ̀lé àlùnà àwọn tẹ́ ń ṣépè fún tó ní dà eléyìí ò mí ní pé kò já o àlejò ìtọ̀jẹ́ sí àwọn èèyàn ni o wọ́n yẹlẹ̀ àlùnà kò hàn ló ń ṣépè fún yín àkọ́bá ọ̀pẹ̀ ìwọ̀n lórí ká máa rí pè fúnra wa ká kú mú yín pé ka yoda ka bára ọjà àlejò sọ pé láà máa kọ́ mú fi kùn sọ̀la láà rárá lókùnbà tó bá ti ń kírun láàrin yìí ilé ilé ẹ̀rí táwọn àfà tí wọ́n pé àníyàn tí ò bá kírun kìfì nínú rẹ̀ ní Anas ibn Malik Hajjaj ibn Yusuf ààrẹ lọ kí gbọ́njẹ́ àgbẹ̀bá Anas ibn Malik tí ó sì wà nù kìtàbù fitan ní sahih Bukhari ẹ lọ kí gbọ́njẹ́ àgbẹ̀bá pé inú àwọn ẹ̀sọ̀ ábà tí ó ti kú láyé eléyìí náà tún jẹ́ ká mọ̀ pé òṣùlá alẹ́ sùn náà ń lò láti pinnu o àmọ́ lọ kọ́rọ̀ bọ́ọ̀ sálá fún ni àwọn àtàdé yóò mọ̀ lọ kọ́rọ̀ bọ́ọ̀ sàádé tó kù láyé àwọn àtiwá ìtàdé inú mọ̀ lọ kọ́rọ̀ bọ́ọ̀ sàádé pé tó bọ́ọ̀ sàábà láyé bọ́rọ̀ tún ṣe rínu ṣùgbọ́n tó àlè lọ kó bá ń sẹ ẹni dé pé olórí tí nìkan ló ní iye ẹlọ bá Anas ibn Malik pé tí Hajjaj ń ṣe yìí ibó burú ni ipò tí Anas wà lọ́jọ́ náà lọ́wọ́ tó bá tó báyẹ̀ kó yẹ dìde ó ti yá náà wọ́n lọ kébà jáde bá pé sáàmù wò rẹ báyìí Anas sọ fún ọkọ ní ìsìbírù ẹsẹ sùúrù fa innahu la ya'tikum zaman àti kòkó ní dé báyìí illa alladhi ba'dahu wa sharrun minhu àgbẹ̀pẹ̀ pé ìtì ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó tó burú jù àwọn òpè àkílà anẹ́bí sọ yìí anẹ́bí sọ délẹ̀ pé ó ká ọ̀nìṣẹ́ ní túwú mi nàbí yìí kọ̀ èmi kọ́ mo sọ o mo ti gbọ́ lẹ́nu anẹ́bí yìí nù sallallahu alaihi wasallam ìyẹn lálùtún náà fi ráyè pé à ń lọ bó lórí ti fáńfà ìlànà wọn pé àmọ́ ṣàdúrà fún wọn ni bùnà ìyá nǹkan ló lọ́rọ̀ pé ní tí ó bá kó àdúrà kan lẹ́nu mi tí ó gbà olórí ní àmọ́ kí wọ́n ẹbí oníbẹ̀ẹ́ ni olórí ní ṣe fún pé olórí bá dá gbogbo ìlú ló ilana ní ìlànà àlùsùn náà lẹ́yìn àlùsùn pé àwọn náà ń pòṣẹ́sì káàkiri ẹ̀rí eléyìí wọ́n rọ́ nílà ṣe wọ́n báwo ẹ̀rí ṣe wọ́n wọ́n sọ pé alábòsí ni yí ká ní wọ́n rọ́ ní wájú ilé rẹ̀ òkè máa bọ̀ lè tiẹ̀ pé alábòsí ni ó àbúlágbájá eléyìí náà kọ ẹ wá ní wọ́n rọ́lẹ̀ ń ṣe tẹ́bà ah, ṣe pẹ̀lú agidi ńkọ́. ná ó kọ́ sínú ìwé ni wọ́n rọ́ ni. ìwọ ní oṣù wọ́n tó wá fẹ́ bá lé ọní ní gbogbo ẹ̀ lọ́kí náà sọ fẹ́ni o kó ṣe ní sùúrù tó ẹ mú nì ètò wọ́n rọ́lẹ̀ láti fẹ́ ṣe. subhanallah ok àwọn ẹ lọ bí kí ni ok ọtí inú yàrá rẹ náà lọ wà lọ́ba ń tẹ́sí facebook lọ́ba ń sọ fún ìyókù ẹ ẹ̀rí ìyẹn ló wà tó pẹ́ mímọ́ wọn àfa àdúgbò pé àwọn eléyìí ò mọ kí ní ṣe káìpẹ́ búlẹ̀ bú náà bá wọn lórí subhanallah ìyẹn náà tó wọ̀ pé àfa dàda lè ṣùgbọ́n kí níyẹn sún ní lànà alimami ahmad ẹ mọ̀ yàtọ̀ jẹ́ lórí mẹ́sàlá kálífù quran ṣé pé alimọ̀tẹ́sìn alimamu lókọ́ ti mẹ́wọ̀n pé imam amadu fi ṣẹ́ǹjì sáǹjẹ̀ imam amadu ò ṣẹ́ǹjẹ̀ pé quran ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni kìí ṣẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ ni ẹlòmíì tún délẹ́yẹ̀ tí ṣe alimọ̀sẹ́sìn ó yẹ kó rẹ̀ ronú kú àdàtú pé tó bá alákọ̀ọ́kọ́ ṣe lónà tó ṣe ìmọ̀ràn tó wà nú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni àlùwárìkúnlẹ́dẹ́ ẹ̀mẹ́fẹ́ sáyé bí kan ṣe ń kú níbi ń jẹyẹ nínú ìjọyè bákan náà sì ni sáàdì wọn ló fẹ́ ń jẹ ìmọ́mọ̀ ahmedu níyà lórí pé àwọn àáfàá burúkú náwà pẹ̀lú àwọn ìjọba ìmọ́mọ̀ ahmed ẹ̀ńtàwòyẹ nífẹ̀ẹ́ ni wọ́n wọ́n wá bá wọn ibi tẹ́tì wọn wọ́n pé bóò ní ṣé ká sọ díjà láàrin ìlú ìmọ̀ àwọn ọmọdé òtò orí ẹ̀ sọ díjà o àti ìmú wọn síbi kankan o tó ti ní ká máa dà lóru kó tó wá di pẹ́ẹ́nì al-mutawakkil tó wá di tó wá ju al-imamu lẹ̀ ilé ńlànà àwọn ẹni ìṣíwájú táfi máa ń bá olórí lò kò ní pa afá ìjọba kò ní pa ìròrí ìròrí Saudi rárá àwọn nẹ́sù táwọn sọ ìṣe Saudi lónìí àbí tánàbí wa Muhammad sallallahu tí ó múlẹ̀ fún wa lẹ́yìn náà àwọn reality tí wọ́n ń ṣẹlẹ̀ ẹ rí pé gbogbo òlú tó ti ṣerú nǹkan kò lábọ̀ ìyẹn ní kálukú wa gbọ́dọ̀ sọ́ra alẹ́wà nílé ìwé ni àbáwá ń bì kan ni kàṣẹ ìyẹn jẹ́ lẹ́yìn ọwọ́ jẹ́ kọ́nà bí kọ́ba ti ń bó lórí àgbọ̀dọ̀ mọ̀ ẹ̀sìn ń bẹ eléyìí ni nínú ìlànà alìsọ́nà wàlìjàmáà ni bákan náà nínú ìlànà wọn ni àrọ́dú alálìmọ̀gùtẹ̀rẹ̀ à àmọ́ ń dá ìsì padà fún oníbídíà ni èsì tó ń dápadà yìí torí kí torí súnlẹ̀ tí wọ́n gbé dání àwọn kan tí ń ta ìṣẹ́ àgẹ̀rẹ̀ sí níbọ̀lá tí wá rí lọ́nà ìyá níbi náà ló kọ àkùránì ló fi kọ wá kúrò kẹ́tẹ̀kọ́ pò lórí oníbírí akájọ́ lórí kèfèrí kí ó tọrí ìlànà àwọn ọmọ àlìjẹ́rẹ̀ tọrí sọmọ náà kí ó tọrí ìlànà ànẹ́bí ọlọ́ọ̀bà sọ́nà ọ̀tàlá tó sọ́tà nítorí pé lọ́rùn ti rọ ọ̀fẹ́ hànú fún wa tọ́lọ́yìn ni ọlọ́yìn ẹ̀mùrúdù ńkọ́ àwọn ìjọ sàmúdà ńkọ́ tọ́lọ́yìn wọn ni olóhùn tí rọ́ọ̀dù tí wọ́n ṣe pé tí ò dání káwọn lè bá àmọ́rin ìlú lànà ẹ̀ pẹ̀pẹ́ ìlànà ìsìláàmù ni ọlọ́ni wàkàtàlùkà lùfásùlù kọ́wùlù lùfásùlù àyàt ọlọ́ni à ń sàlàyé ọ̀rọ̀ ní tẹ̀bí ìlú mùjìrìmí kí wọ́n lè ahmed àwọn kan mẹ́ pé àwọn kẹ́kẹ́ ká máa dúró àwọn tí wọ́n ń ṣe tí ó dá Imam Ahmad wa sọ mẹ́rin ẹ̀kẹ́ ní ìzàsàkátà ìzàsàkátù àsàkátà tí wọ́n bá dákẹ́tẹ́ mi dákẹ́ famata yóò rọ fún hàkù mìíràn bá pè níjọba yóò tó mú òdodo kúrò níbi tí ó dá alóba musa sallallahu sunna mi ó kú sí tó dá sunna wa sunnatul khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور أنا يوظف ما كني صورة فدا داليو أو بطن من سوا كني شرود فاولي بدي أنا فلي أقول أبو أبو يري فايكني أني كني كاين ما كان بباتي أكتبي تو تباتي انت كنت نبي سو أقول أصبعوا فلو كان أباؤنا فلو كانوا عفوا آباءنا أو أقرباءنا أو أبناءنا àṣèrọ́ dùn tẹ́ni ẹ ṣe pé tí ẹ̀dá olóyè sínú súnà fúnra kó jẹ́ bàbá wa àwọn ẹ̀tọ́ súnmọ́ wa jùlọ àbáwọn ọmọ wa àbáwọn alábàtà wa torí pé sínú ojú gbogbo wa lọ iye la fi rí ní ayé ànábì wa Muhammad sallam tí ó gbọ́n sábà mú ilé lọ kúkú dùn Abdullahi ibn Umar radiyallahu anhuma ṣe bọ́ mẹ́ẹ̀dì láàrin náà ló takò ńgbà tó kó ti tẹ́ ní anábàbà sọ́lá sọ pé látẹ́múnà òun ìmọ̀ aláwọ̀ masajidàlá wà bùyútù hún náà kẹ́rù làhùn ọlọ́run ní anábì ní ẹ má tako àwọn ìyàwó yín ẹ má kọ̀ fún wọn wọn bá dáyọ̀ ń da pé wọn fẹ́ wá mọ́ṣáláṣí láti wá ṣùgbọ́n ilé wọn ló lọ lájú kẹtíkẹ́ wọn ibùdó mọ́rù kó ti ọ̀rọ̀ yọ ọmọ ẹ̀ náà ló wá sọ pé wọ́n láì lànàmùnà ànàhùn àmọ́ ọkọ̀ fún wọn dìláàlù tó sọ̀rọ̀ ìkó ṣe pé ó fẹ́ takò bàbá rẹ̀ ṣùgbọ́n tó pé obìnrin mi lè mọ́ múra dáadáa obìnrin mi lè fi ọlọ́run ibùdó mọ́rù wá kọ́ máa ní pé mò ń sọ̀rọ̀ ànábì ọ̀n takò láòkà lémùká mò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ̀ kẹ́ni kò bá sọ̀rọ̀ mọ́dé ọmọ bíbí inú rẹ̀ ló ṣé kò ọmọ rẹ̀ ṣùgbọ́n lè wáládì wàwàlídì wà náà sàjìmáyìn ìgbàgbọ́ rẹ̀ ti pé súnlẹ̀ tó ṣe ti dúó tó ọba tí ìlífẹ́ ànẹ́bì ju owó kan ni kíní kan oyè kan lágbẹ́lá kan gbà ẹwọ́n ti sọ pé tó ṣe ò ẹ̀ ń sàbòsí fún ni tẹ́bí ló mọ́rin sàbòsí rẹ̀ tó súnlẹ̀ ni sàbòsí fún ọ̀rọ̀ pé yẹn náà pọ́n lágbẹ́já o ṣùgbọ́n súnlẹ̀ ànẹ́bì ká àti òdodo láàrin ara wa mọ́nu Abdullahi ibn Mughaffal ẹnu orí ẹnìkan tó ń jùkò káàkiri ó wá pè pé bóyá kò mọ̀ ní wọ́n máa jùkò mọ́ ànẹ́bí ní okò dúdú kò dáa o lè kẹ́yàn lẹ́yìn o lè fọ́yàn lójú àlèfi dẹ́dẹ́ àlèfi jagun káìpá àlèfi dẹ́dẹ́ àlèfi jagun náà lọ pírátìsì ogun ọkọ̀ mọ̀ fòkòtì ẹlẹ́dìn náà ọlẹ́fi jagun tó ẹ sọ pé ní tó bá tiẹ̀ mú amátàǹk tó gbé wá náà mọ ju kò mọ wọn subhanallah ẹni tó yẹn fẹ́ fi àbá kékeré gbà ńlá ni ẹ̀rí ó tún wá ń lọ níjọ kan lẹ́yìn ìgbà tó sọ fún ó bá tó rí tani àní ń ju ìgbà tó tó ṣe kí ni ó bá tó di arákùnrin pé onífẹ̀ẹ́ ẹ̀rọ àti ìlọ́ba wọn ó ti lọ́ba ti lọ́ba láì tẹ́yì tó lọ bá ara tẹ́ tó mọ́ lọ bá wọn náà ní di ìgbà owó lẹ́yọkọ̀ọ̀kan bóyá bóyá bóyá òsáàtù kiri ló ti bóyá àwọn ará èkó náà sí wá láàrin èkó náà bá tún wọn pa àwọn ọ̀tún kódà ara tó gbóló padà sí kíní wọ́n gbọ́dà wá a máa tún lọ sí èdè Amẹ́ríkà kí ah, ah, ni wọ̀nyí wọ̀nyí apáta ní tàbí òjú ẹ lójú إلى أن أهل السنة والجماعة أيوة كنيا أنت نيشي كاسم نو أقدر أقدر ديفند السنة النبي محمد صلى الله عليه وسلم يلو فدي كني الشيخ آه بكر أبي زيد أني على على المبتدع أصل من أصول أهل السنة والجماعة يتي سلمي من السنة واي أتي ديفند السنة النبي sallallahu alaihi wa sallam èyí náà lẹni tí ń sáàbì ṣe yóò lẹ́wọ̀ yìí o ṣùgbọ́n eléyìí náà ní àwọn ẹ̀kọ́ nínú táwọn bá ṣàlàyé fún wa torí pé ẹlọ́rẹ̀ kìí ṣe àwọn nígbà kó yẹ kí a ti rọ́dù fún ní fídíà ṣùgbọ́n irú rọ́dù o tó sì sọ tí wọ́n sọ. àyíwá ẹni tí wọ́n sì máa ń rọ̀ mọ́ náà ni alimami bariba hari kí ni bàbá ti sọ wọ́n ní ẹ̀sán fún sigaru lmuhdatat sọ́ra fún àwọn àdádádẹ̀ kéékèèké inú ọ̀rọ̀ yìí lẹ́nu wọn bá kéwù tèmi àti wọn náà sọ́ra fún àdádádẹ̀ kéékèèké kí ni túmọ̀ yìí ó tó bẹ́ àwọn ńláńláwà imam bariba hari pé bídí àbí òpin òpin. sẹ́lẹ̀ náà ṣe pàtàkì ká gbọ́dọ̀ gbọ́yé pé ẹni tí máa ń ṣe àṣìṣe á lo gbogbo ọ̀nà láti kiri láti kọ̀rẹ́tì ẹ̀. a níwò bí yẹn ṣe kàǹkà tó a níwò bí yẹn ṣe tóbi tó tó ń súnà náà fi ṣe kíni ó tóbi jù bẹ́ẹ̀ lọ. òun láti gbọ́dọ̀ gbé pàórítì fún. ìyẹn ló fàtọ́ yẹ pé ní alimami shafi rahmatulah alayhi níjọ́ kàtí wọ́n ń sọ̀rọ̀ lọ. wọ́n kó tọrọ ànẹ́bì ẹ̀ka àwọn pé kílẹ̀ yìí náà rí sí fẹ́ẹ́ náà fẹ́ sọ sí lọ́rọ̀ tiyín ìmọ̀mú sáà náà gba sọ́ra bọ́ ara ṣọ́ọ̀ṣì lára mi ni àbọ̀ra bọ́ pásítọ̀ ní ọrùn mi ìtumọ̀ pé pé mo ń ṣe mùsùlùmí mọ́ sọ́ra ànábì òtí tó ẹ bí mo mú sàbí ṣe tóbi tó torí pé tó sọ náà ni pé ní gbogbo ẹnìkẹ́ni tó pé ìsàbálẹ̀ tó láwù súnà tí súnà bá rẹ̀ sí pé súnà lélẹ̀ láàyè júùdù láwù mọ̀kàlàfàtò àkótọ́ fún ẹni bẹ́ẹ̀ àwọn láàyè júùdù láwù àyẹ̀tò kàhà kò tọ́ fún rẹ̀ níbẹ̀ kó wá fi súnlẹ̀lẹ̀ nìkan ó lè áhàdìn fún pẹ̀lẹ̀ nìkan sọ ẹnìkan tó gbèrò kíní kan sọ àwọn afárá báyìí náà sọ àwọn àmírù wa ò sọrún tẹ́ ń sọ káyí nà máa kàn gbogbo bó ṣe òkò rí kò tọ́ fún rẹ̀ níbẹ̀ súnlẹ̀ ju gbogbo wa lọ ṣùgbọ́n èèyàn kan lè ní wọ́n ń gbára ta fáwọn èèyàn wọ́n ti gbẹ́rẹ́ ní alìsúnlẹ̀ wal jamaa ọ̀ agbára ta fún dodo alimamu ahmed ìtọ́nà sọ onílàtúkọ̀ lídìí mọ́kọ́ tí èmi mọ́tẹ̀lé mi gọ́ọ̀gọ́ mo rò pẹ́ta sọ ìta bá wo gbogbo ẹni kọ̀ọ̀kan láwọn àtàwọn àti sábà ní ìmọ̀mọ̀ amọ́dù ní bàtà òrùba àti ìtò ẹ̀sẹ̀ bàtà rẹ̀ kátó àti pé gbogbo ṣàfihàn rẹ̀ níbi ìmọ̀ níbi ìbá páyọ̀ lọ níbi ìgbọ́ tún náà yé ẹsì wọn tí mọ́mọ̀ amọ́dù sọ tó sì gbẹnu rẹ̀ pé látùkọ̀ lẹ́dìní mọ́kọ́ tí èmi mọ́tẹ̀lé mi gọ́ọ̀gọ́ wọ́n láàmú àlíkà orítẹ̀mí nìkan ní sọ mọ́lì kí lè fún ẹ̀dẹ̀ tó mọ́tẹ̀lẹ̀ gọ́gọ́ wọ́la ṣàfẹ́yà wọ́la ọ̀tàyà fàkúzùmìnà àìsù àkàzù súnà ní gbogbo wọn náà lọ́mú súnà àwọn gbìyànjú wọn fún súnà mọ́ wa ni ẹnkàlùkù òríra rẹ̀ lọ́tọ́rítì ìyẹn ló bẹ̀rẹ̀ pé alimami abu hanifa rahmatulah alayhi àwọn tó súnmọ́ jù náà ní abu yusuf àti muhammad alhassan ashaibani sheikh nasir albani nínú sifatu salatu nínú mukọ́dímọ̀ wọn wọ́n ní nǹkan bíi sulusul mazhab pé tá a bá dá gbogbo ìdájọ́ fíkìú tí alimọ́mọ́ Abu Hanifa dúró lé lórí àwọn ọmọ kéwú ẹ̀ tó súnmọ́ jù fọ́bọ́dá ti mẹ́ta ìdá kan wọ́n yapa rẹ̀ lórí ẹ̀pẹ́ ìmọ́ọ̀mù ǹjẹ́ sọ bí sórí pé àfàgbà làwọn náà wọ́n fi pa wa ni ẹ̀ǹtáyé mọ̀ká ni ṣùgbọ́n táwọn àfà ọmọ ìdààmú àwọn àfà àtọ́ sábò sí fẹ́ nìkan ni ìlànà àlùfínà ọ̀lùjàmá òjọba wọn.

ọ̀lẹ́bínà máa hù àtẹ̀rẹ̀tẹ̀ dúró pẹ̀lú ẹ̀ ìsìkọ́lù lè kàn mí hìm nígbà tí wọ́n sọ fáwọn ìjọ pé iná bọ̀rọ̀ omi ń kó àwọn jáwọ́ lọ́wọ́ yóò wà mí mọ́ ta àbùdú lèmi ń dóni la ogun tẹ́ ń ṣe tó yàtọ̀ sí ọlọ́run bá yín ṣùgbọ́n aráwọ̀ èèyàn kẹlẹ́ nìí táwọn èèyàn kan fẹ́ máa gba aláta polongo ọ̀rọ̀ wọn nílùú nàìjíríà yìí àwọn ikọ̀ àdìlú mùsùlùmí nílùú mísírọ̀ wọ́n ti gbé ní tán kí àwọn kírísẹ́nì mísírọ̀ pé àwọn tí wọ́n kú ọdún o kú yèdún. muslim brotherhood àlèkò àdìlú mùsùlùmí tó yẹ pé ní ẹ̀ka àwọn àmì tí wọ́n ti ní sọ pé ẹ̀ka wọn làwọn. nítorí ṣe lọ́wọ́ nù sọ́lá anábì ibrahim ó bẹ̀rẹ̀ látọ̀rí bàbá rẹ̀ yìí kọ́lá lè àbí ìwà kọ́ mi iná ó gbé látọ̀rí bàbá rẹ̀ iná bùrọ̀ àrùn ní kú wàmí mọ̀ tààbùdú mìndúlélà kàfàrù náà bí kún wàbádà àbẹ́yìnlẹ́nà wàbẹ́yìnlẹ́ kún mọ̀lá àdáwọ̀ tó wà ní bàbá àbàdàlì ẹ̀rí ìjà àti ọ̀tẹ̀ ni ó wà láàrin àwọn àti kèfèrí lórí ẹbọ tí ń ṣeun lórí ìlànà bí tó ń pè lórí ànábì yìí tó ń pè lọ́mọ ọlọ́run ìkẹ̀kẹ́ náà ni ó parí rẹ̀ àtá yóò mi tó mi ló bẹ la ìwàdà àbí tẹ bá gbọ́ náà bá gbọ́. kíta níbi àwọn ọ̀rẹ́ sọ́nà tó ṣe nu gbogbo bá ara mọ́kà máa ń ṣe kíní mọ́ṣe sọ ọlọ́ ni wá dúró láwọn tó di inú fáyìdì inú nu. wọ́n ti rà bá náà ìfẹ́ já tiẹ̀ sọ òwò ṣe síra wa ẹni àkàlẹ́ tẹ̀kẹ́rẹ́bù bẹ́ẹ̀ làdíyàn àbí wàdà tó làdíyàn. àwọn kẹfẹ́ yìí náà gbé wá bá níbi ìtumọ̀ yẹn ni pé ẹja jọ òwò ṣe fúnra wa pé ẹja yóò bá sinú ọba lọ́dún kankan ní kọ́ọ̀tì ẹ̀ wa lásán kékèké rí ìtànṣe náà wà ẹ̀rí tọ́lọ́ fi sọ kalẹ̀ fún pé kúlíyà ayọ̀ alkàfìró la àbùdú mọ̀tá àbùdú anábì ò máa jòkó pé ẹja àjọ òun ṣe tó ti bí nira iṣẹ́ pọ̀ tó ń mọ́ wa kan máa kẹfẹ́ jamaa agbọ́dọ̀ ní albara tam lilkafir ẹ̀rí mi lilkafir agbọ́dọ̀ jáwọ́

لو أنفق أحدكم مثل عود ذهبا لا يبلغ مد أحدهم ولا نصيفا Ànábì ní ẹmọ́ tọ̀kọ̀ kú sọ pọn sọ̀hábà ní ẹ̀rí lẹ́nu kọ̀ọ̀kan ibá ń nǹkan tó dàbí òkè oòdù ẹ̀dọ̀rẹ́ tó bá mọ òkè oòdù àwọn òkè tó ga ni tó wá jẹ́ góòdì bẹ́ẹ̀ tí èṣe náírà mọ́ ẹ̀dọ̀ òkè góòdì tó ní fáìlì ni kò tó dèdè mú dù tá a fi yọ zakatul fitri sí sọ̀hábà bá ná torí kí n torí ìgbàgbọ́ wọn tẹ́ni sánẹ́bà mọ̀sọ̀sọ́lá torí pọ̀ ẹ̀rí ibùdó àbídà ọ̀rọ̀ ni wà kólé káyọ̀rọ̀ kọ́ọ́lín fi sọ̀hábà ti kólé ṣe gbogbo sọ̀hábà ọ̀rọ̀ dáadáa lọ́gbọ́dọ̀ mọ́ sọ sí wọn. wàlá àtàkùn tọ̀ áná wàlá àtàkùn tọ̀ áná mo ti gbàgbé ìparí orin pé má jẹun tí ó mọ̀ yọnu sí wọn ìlú ẹ̀ná ti gbọ́ ibùdó umaru ibùdó umaru mùtàkà dídù ní وقد نطق الوحي المبين بفضلهم وفي الفتح آي في صحابة تمدح oni ọlọ́run bá sọ́nà àtàlá ti yin gbogbo wọn lábáwọn tó wọ́pù fàtí àárí àyà tó yìn wọn ní orin làkọ́dìrọ́dì allah alẹ́lẹ́mọ̀mìnì ìtòbá ìrún lẹ́kàtà àṣàjàrọ̀ ẹ̀rí ọlọ́run ti yọrin sí gbogbo wọn agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ń pa sàábà wa ẹni ìṣíwájú wa lu àtàwọn ẹni rẹ̀ agbọ́dọ̀ níwà láò fún wọn ẹ̀wà rẹ̀ bí pé ní àábáṣe àtúnibáṣe méjèèjì ni náà lẹni tí ń ṣe nínú àwa mùsùlùmí yìí ló wà lágbára ẹlẹ́ṣẹ̀ báwo lọ sí báṣe sọ kàkúnú àwọn kèfèrí pátápátá ni tó ẹ̀sìn abọ́ kàkúnú àwọn tí a gbọ́dọ̀ pátápátá nire ẹ̀rẹ́ àwọn wọn jọ ń ṣe ni ilé ìsìlànà á wasa kó ń bí kẹ̀bẹ̀ ọ̀rọ̀ tẹ̀ kò kí ni ń gbèdé ìṣẹ́ lọ́n sí ìṣẹ́ lọ́n gbogbo ilé ìlà gbọ́dọ̀ ní àgbọ́yé rẹ̀ tó yẹ kí mùsùlùmí ọ̀ ní yọ pátápátá kó nu ẹsẹ̀ àdìsẹ́ńtà ọ̀ ní ti sínú àwọn ẹni rẹ̀ àwọn ẹni bí pẹpẹ ń nínú ya àrẹ orúkọ fún kódà ń tẹ́ tí imam bukhari tó fi ṣe báàbù kan nínú sahih wọn pé ẹgbẹ́ sọ pé lágbájá shahid ni ara àwọn kẹlẹ́ ní olórí ìjọ wọn shahid shahid shahid wọ́n ti mọ̀ pé káàkiri ni gbogbo orílẹ̀ ó tako ìlànà ahli sunnati wal jamaa àwọn ọ̀rọ̀ míì tún wà ẹ̀rí ní parí ahli wọn bá débi mu'amala nínú òṣùlù wọn náà ni ìwà wọn gbọdọ̀ dá tó dáná ìjọ pé ní innama bu'ithtu li utammima salih al akhlaq nínú tó jẹ́ kí n wá fi wà dáadáa rinlẹ̀ ọlọ́sùn ròyìn rẹ̀ pẹ̀lú wa iná kàlá alá kólùkùn àfihàn ìwọ ni wà rẹ̀ dá alùsùn rẹ̀ gbọ́dọ̀ tún mélé iná mọ́lú ìwà rẹ̀ gbọ́dọ̀ dá ìṣesí rẹ̀ gbọ́dọ̀ dá ìlànà rẹ̀ gbọ́dọ̀ dá ìbálò ẹni tí ó dá ní manhaj nílànà láyé ọ̀dọ̀ tó bá èèyàn ìwà sọ wọ́n di ẹni tí ó mọ gbàtẹ̀yàn ìwọ ni wọ́n kájọ pé ah ìtẹ́kùdí ẹ̀ka tó ìwọ́n ti ní ẹni tó tó jẹ ní ẹni tó lọ fi kó rárá ẹ̀mí tó lọ dúró sẹ́yìn àrò èwo náà ni ò ti súnmọ́ nẹ́nu méjèèjì ẹ̀rí nítorí wọn bá ṣe láì dáwọ́ tètè rí ìwọ náà lọ́wọ́ wà ìdá yìí agbọ́dọ̀ kéèsì asin ìlànà sí tẹ̀sáàjì kolo bá hùm ẹ̀rí ọ̀tọ́ làmọ́ ìtàbàdà ìsánà ìsánà ẹ̀rí ṣe dáadáa táwọn èèyàn kan lè bá rí ọkàn wọn fà lẹ́rú àìmọye ìgbà tí dáadáa ló ṣe tó ti èèyàn dẹrú yẹn mọ́ dáadáa tó ní ká ṣe kò sí pé tí ò nínú súnú ẹ̀sìn ni kí amúmọ́ o sọ̀rọ̀ kù lẹ́yìn ilé ìdúgbò tí mo fi léyìn ṣe parí ni pé àrìyìn náà ṣe pàtàkì fún wa tí a bá jẹ́ pé àkídà wa dá kí wà wa dá kí gbogbo ẹ̀ dá ẹ̀rì àá jẹ́ kí ìbálò wa táwọn èèyàn náà dá lẹ́yìn náà eléyìí tí mo tó rẹ́tí parí náà fún wa nítorí kó wa ń bẹ̀rẹ̀ ní alùsùn náà wọ́n fọ̀rọ̀ tàwọn èdè ṣeré alhamdulilayi àwọn afáwà tí wọ́n ṣe rọ́ ìdùn wọn ti sọ ìyẹn ni wọ́n fi máa jọ dáwọ́ àwọn èèyàn pé ipò wo ni tàwíìdì wà mẹ́ fọ́rọ̀ òṣèlú nìkan náà ń kígbe ni ìtọ́lọ́dú ló fi ráwọ̀ òjíṣẹ́ nípa àlàkọ̀dùbà àtúnlẹ̀ fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu taghut tẹ̀kẹ́yẹ̀ wá sí lọ́ọ̀ ni kọ́mọ̀ṣe òṣà kọ́mọ̀ṣe bọ́ gbogbo dáwà tí wọn bá ti sẹ́yìn kọ́ra kẹ́kọ̀ọ́ láàlù sínú ọ̀jàmà àkáwà lẹ́kọ̀ọ́ wa lẹ́nà ẹ̀bẹ̀ lọ tàbábàlẹ́ wa kí wá ní tọ́pìkì kìíní kan kudus kìíní kan muslim and leadership gbogbo kìíní kan muslim society ní sọ̀rọ̀ ọ̀tà ní sọ̀rọ̀ ìta wáyé wá ṣe tó sì káwọn yẹn jọ wọ́n máa parọ́ fún wọn bẹ́ẹ̀. adájọ́ ọlọ́run wọlé rí tó gbé ọ̀rọ̀ ta ìdí sẹ́yìn anílọ́ọ̀mọdọ̀ sáré lómi tó fi bẹ̀rẹ̀ náà kú ló la ilaha illallah tuflihu ẹ̀rí ẹni muskila tá ń bá yóò jọrọ tàwídì lọ kálà kò sí tó jọbẹ kò sí muskila kan kò sí wàhálà kan tá ń bá yí lórílẹ̀ tó ju ọ̀rọ̀ tàwídì lọ àwọn àfẹ́ ẹni ìṣíwájú ẹni gbogbo muskila ẹ̀lìmọ́bùnú kọ́ yìí ń sọ̀rọ̀ ìpé gbogbo muskila tẹ bá rí lára ìgbóyè tàwídì wà ló fà tó fẹ́ yẹn kó o solution research tó wá lu yìí tàwídì lámójútó ẹ̀ka ìwọ yóò rẹ lífàǹtì ṣé n tó wá ni tàwídì ló tẹ́gbàtà bá ti rí àárín wa àtọ́ lọ́run múṣẹ́ àárín wa tẹ̀yẹ́ sọ alábẹ́dó lórí olórí tẹ́ bá lọ mú tí àìníta orí ìdí ní ó bá bọ̀ bẹ̀rù ọlọ́run gbogbo ilé náà fi sa ànábì kó jó lórí ṣùgbọ́n tó kẹ́ ànábì lọ́wọ́ bẹ̀rẹ̀ ni ẹ̀mí ìran amúrúdú mi wá pé ẹ̀yin náà wá jẹ́ àwò kò tí wàhálà kan bá ta lè gbélé náà ìtẹ̀kọ́ àti ìmọ̀ sábà ń fún un pé òjò tánàbí lògùn òṣòlè yìí tó ẹ̀kọ́ kan rí igi sídírọ̀ tó ń bèèrè lánàá ìfẹ́ ìjà lánàá kàdébí bá náà wá ní táwọn fọ nǹkan wa kọ́ bí ìgbàlẹ̀ báwọn tèlè rí tẹ́ni kó lè kó fẹ́ fi ṣe bọ́ ọ̀tọ́ lọ́nà lẹ́fẹ́ fi ṣe ojú ogun náà wà àdébí òní ah, ìtẹ́gbẹ̀rẹ̀ yìí lágbà ṣùgbọ́n tá a bá délé àmọ̀ yẹn dúró ẹ̀ tí a lójú ẹ̀rẹ̀ lànà bí pé ọ̀rọ̀ tàwé ìdí àbí falẹ̀ àni wàhálà tá ń bá yìí lásìkò yẹn jáde fi yún ẹnì kan lórí kíni lórí ẹbọ lórí pé ẹlẹgbẹ́ ń tí ń dè nǹkan mọ́ra ó wà láàrin wa ẹni tí ó kọjá tó bá ti owó hàn náà kájọ kọ̀ọ̀kan nítorí pé abẹ́ tó ìjà tí ó wà láàrin wa yóò ju ti PDP àti APC lọ torí pé tó wọ́n tó kẹta wọn láàyè ń fi o ẹnìkan tó ń fa tẹ̀síwá pé ilé ìní òṣèlú ara ìwọ́ wàá gbà pé àìwọ́ lólórí àgbà ìwọ́ lè fẹ́ sàlàfíà ní oúnjẹ náà ní gbà fún yí o ìkẹ́nu wọn lẹ́fẹ́ kó dìbẹ̀ lọ́wọ́ fẹ́ ìrúgbó lẹ́yà fọ̀rọ̀ tà ìdílẹ̀ tó bá tẹ̀ dénú sàárẹ̀ mọ́rọ̀ búkà lọ́lọ́ bẹ̀rẹ̀ àbí mọ́kẹ́ babaládùkà ṣé bó nílùú yídá ni ọlọ́bẹ̀ àbí ta lọ́lọ́ọ̀bà rẹ̀ tọ́lọ́ọ̀bà yẹ̀yẹ̀ wà wá ní ẹ̀ka kásìfì yìí lẹ̀ náà bákan mi lọ́kẹ́ àti pèpè sí tó yẹ káàsì yẹn lẹ̀ ànábì òfilẹ̀ tẹ fú o ànábì wà lórí bẹ́ẹ̀dì ẹ̀rọ pé làánà wáwó alẹ́lẹ́ yẹ̀hódò wà nàṣọ́ra ìtàkàtò kò bọ́ra ń sọ̀yẹ̀ lórí ikú ẹmọ́jọ́ abẹni awọ́lá ní kẹmọ́ tàwọn ìdìdì bẹ̀rẹ̀ ọ̀nà ní kíní onẹ́lùpẹ́ wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. àwọn mọ̀ṣàrí wa ni wọ́n wà ní kàlọ́ tó bóyá ìmọ̀ tí mi ní ó sì kéré nípa ọ̀rọ̀ hadisi yìí àìbó mo ní tí ń kálukú mọ̀ bí a ń tẹ́kẹ́ ní bí a mọ̀ wọ́n ni. nípa ipin ní bó ṣe rinlẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn àfáyẹ̀sùn tí wọ́n ṣe máa ń lò kódà wọn àkàkún nínú ìpínlẹ̀ ìsìláàmù ni ẹni tí ó ní kò rinlẹ̀ òun ló fún wa ní ẹ̀rí torí pé bá sọ àwọn àfáàpọ̀ jantere rẹ lórí kò rinlẹ̀ ẹni tó ní òrinlẹ̀ yóò fún wa lẹ́rìí ṣùgbọ́n mọ́jì ádámù jìnà káti mọ́ làágùn ẹni tí sọ ọdún fúnṣe jẹ́ tó fẹ́ sàkó ti padà sọ. wọ́n ni pé ní àwọn awon tara wọn gan pé wọ́n ní a ti súnà lọ́gbà àwọn sọ̀sọ́là kàfi ilẹ̀. àkọ́kọ́ àìmọ̀kẹ́ ti fi hàn. a fi òun lẹ̀ ibi àdídì ló ti ń sọ mu. onye awa fi súnà nẹ́bí lè àmà tẹ̀lé ẹ̀dá kíkílá nẹ́bí fi bẹ̀rẹ̀ aleikum bí súnnẹ́tì ṣùgbọ́n tó wò gbọ́yé ni pé ìtawà fi ń ṣe ẹ̀rí pé súnnà tó bá ṣe ilé nẹ́bí jẹ́ ìtakò fún gbogbo ẹni tó pèrè ayé sálábù tí ò fi tẹ̀lé ìlànà sàhábà pé súnnà tó bá ṣe ọgbọ́dọ̀ fi tẹ̀lé sàhábà ni torí pé àwọn ìlànẹ́bí kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́yìn náà ni pé ní àwọn sàhábà yìí tó yẹ fi bá ẹgbẹ́ pé yẹ ìjáfà ni fáà bá mọ fún ọmọkẹ wọn ní ìjáfà kéde lórí wà pé yẹ fún yẹ torí pé àlè fi tàfà òwe mi sékìlẹ̀ wà mi tàfà tó gbé sáré mi sọ kò sí mi sékìlẹ̀ àwọn sọ̀rọ̀ yìí anábì àjáfà àwọn pé ntí wọn bá ṣe inú lànà mi ni tó pé wọn ní takùtà níbi wa Muhammad sallallahu alayhi lórí àná tẹ́lẹ̀ ìyẹn ló máa fẹ́ pé ní ìlànà tó ní súnmọ́ fi gbọ́rọ̀ ànẹ́bìyé ó yàtọ̀ sáwọn onífẹ̀ẹ́ ẹnu ìtọ́fí pé olónífẹ̀ẹ́ ẹnu náà nù sáàgbọ́ yìí pé ní ìtọ́ bá kiri bá sọ ìlànà ànẹ́bì àmúṣọ́mọ̀tà sọ́lá ni ìyẹn ló máa fẹ́ pé àwọn mọ́ṣẹ́ ni tápẹ́júwe nígbà tí ó dáyé Islam àyíká wá jìnà sí mọ́ṣáláṣí ẹ̀kọ́ lọ pẹ̀lú kan kó súnmọ́ àárín ìjà kan mọ̀ pé júmọ̀ ti ń súnmọ́ kẹ́sì pé ìkejì ní nígbà tí mo bá jáde ìyẹn sì lànàbí mo ń pè kó tó kú ẹyọ kan ní Usman wa fẹ́ lẹ́ẹ̀kejì kan ìgbà táwọn pàṣún náà rí eléyìí ẹ̀rọ pé ní àṣà ni Usman ojú tó fi wọ́n tó fi pín sí méjì yẹn kan ní ó ní ìdí tí fi dé tábàkú lé dúró lórí ẹyọ kan ìwọ́n ìkejì dúró pé nóò ẹni pọ́pọ̀lọpọ̀lọ bí mọ́mọ́lákà àrọ̀bíyà sọ̀rọ̀díyà oníméjì ní mọ́sẹ̀ pé torí pé Usman anábì ti sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ pé wà sunnatul khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di bí ọkọ̀ anábì ti fọwọ́ sí àwọn ọ̀sọ̀ tẹ́ta ní Usman tó wá ṣe ń dánábì òde kíni tí ó ṣe torí pé tó ti wà lọ́kàn oníbírí àtẹ́lẹ́nu ó ti ní kíní fún ọ̀sọ̀ torí pé fàábà yàtọ̀ sọmọ ìyá rẹ̀ kejì ọmọ ìyá rẹ̀ kejì kí ọgbọ̀dọ̀ ní kíníkíní sí lọ́tíkàtà àtọ́tàn fàábà ọlọ́n sọ̀rọ̀ àwọn ará Mẹ́kà fún wa alimuhajirun ó sọ̀rọ̀ àwọn alàǹsọ́rọ̀ ará Madina tí ọlọ́n fi tẹ́lẹ̀ ọlọ́n wa lẹ́bí na já omi bá a dìhìn aláàtẹ̀jẹ̀ àìsí ìkùlú obìnrin ẹ̀dínlẹ̀ nílẹ̀dín náà mọ̀nà ọlọ́mọjà ní kínníkínní wọn lọ́kàn ó yẹ kọ́ ọmọ sàdúrà yìí níyànà ọ̀tọ̀ torí pé ẹni tó bá ti ní kínníkínní sọ̀rọ̀ sàábà lọ́kàn ìtọ́kùrọ̀ ní ọmọ ẹ̀sọ́ ẹ̀rí ẹnìkan náà ń bá sọ̀rọ̀ bá ń pé sọ̀hábà ń jí ọ̀rọ̀ búrọ̀ kan wá mọ́ dá sí pé afẹ́kẹ́ òní ti pé afálágbẹ́yá ilé ìṣẹ́ ìrí ẹ̀bá wo tọ́rọ̀ sọ́ábà ṣe nínú mi ìtẹ́jẹ́ ọkọ̀ fèsì ibra àti ìsọ̀rọ̀ kẹ́ yóò dì mọ́ ilé sọ́ábà sọ́ábà gbogbo gbà ẹ̀rọ sọ́ábà sọ́ábà nìkan ní tíra wọn ṣe sọ́mọ kí ó tó mọ̀ ń gàzà ní ní ọmọ jámíà ìyẹn náà fi délé ṣùgbọ́nlá ọ̀rọ̀ yìí ti tàbẹ́ pé mọ̀ ìfẹ́ mọ̀ pariwo ó ti abẹ́tọ́jọ́ jì tó ìmọ́mù gàzálì pé àtọ̀ tó pẹ̀ ibùdó tẹ̀míyà ìmọ́mù gàzálì ló tó lọ pé ẹ̀rí tó rẹ̀ léèrè wá ní àpá àbàgbà kan ó ti ní kíníkíní sí sọ́kàn wọn yóò máa wá tí ó fi dáná lé ní ó wá dọ̀yìn pẹ̀lú kíní kan irú táwọn ọ̀tẹ́ sì sì ní sí àbúrò rírà lẹ́nu pé àbúrò rírà nìkan ni oníkan wọn gbá gbogbo ẹ̀ wa. ìwọ́n máa tàdá ọ̀pọ̀lọpọ̀ jọ kíníkíní ní ọ̀kàn irú ẹni tó sọ̀rọ̀ yìí pé àdídì ẹ̀dọ̀ yìí fún ni ó ti padà sọ kíníkíní ọ̀kàn ẹ̀sọ̀ àbà tó fẹ́ tó fẹ́ tàbí lẹ́nu wallahu a'lam. wa ọlọ́dún ká lọ́wọ́ tó fẹ́ àwọn àfà lọ́wọ́ sọ̀rọ̀ lórí àdìsí ilé àdúgbé wọ́n ní kò sí lọ sọ̀rọ̀ ìbùkọ́ kò dẹ̀ tó sọ̀rọ̀ ìbùkọ́ ìwọ̀n látara pé àdìsí yẹn ó ga jùlọ àbúrò pé ó ní àlàáfíà so wọ́n gbá ní àwọn ọ̀dọ́dẹ sọ̀rọ̀ ní orí àdìsí yẹn ẹni mọ́rọ̀ wáyé pé àwọn àfá sọ ṣàfihàn ìyẹn nínú àwọn tó ń gba àdéṣe wa wọ́n lè sọ agbègbè ibi tó wà nínú àwọn tó ń gba àdéṣe wa ṣèṣà wa màá tún káyà láti lè àdéṣe wa bẹ̀rẹ̀. tó bí wọ́n ti wá gbé láti ìtàn nàbá àwọn ẹ̀kọ́ àti ṣèṣà wọn bá tún pàdé irun sí odò ọbẹ̀ lórí ẹ̀ irú tó yá sí àwọn oníbíyà àtàwọn onífẹ̀ẹ́ ló máa ṣe kí ọmọ ọdún wa wọ́n mú kọta ti dé lọ́dún lọ́dún ọ̀tá rẹ̀ sí nílẹ̀ wọ́n mọ àwọn àtàwọn ọ̀rẹ́ ti gba ẹ̀rí ẹ̀jẹ̀ tó wọ́n mọ káàdì ìdìbò ẹ̀dùn ẹ̀rọ àbíà ẹ̀ta kù ó wà yàgbá gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ tó àwọn ọmọ ìfẹ́ nígbà tó gba àdúgbò wa ọdún wọn tó tó lé lẹ́yìn ètò sáyé àìkan ló gba àdúgbò ẹ̀rọ àtàwọn àwọn àdúgbò tó gbà kàdá ìdìbò ìbáṣe ìgbésẹ̀ tó táwọn àfáàlì nínú àwọn tó ń jẹ́ sàádà bí ẹ̀kú ní olùkọ́ ní pẹ́ àdéṣe ẹ̀kọ́ ló ti gbọ́. ó bó ní kọlá ẹ̀ òun náà nìkan tí ó máa ń fẹ́ láti fi sọ sí èyí fẹ́ mú sí wọn nílẹ̀ kọ́lá mọ́ta àtọ́wà ní ilẹ̀. lórí ọ̀rọ̀ hadithi Ibar bin Sariya àkọ́kọ́ yìí tí ó lè pè lọ́dọ̀ àwọn fáà náà ni wípé hadith tó lẹ́làáfíà ni ó dẹ̀ ń bẹ nínú súnánù ibn nínú àwọn tíra hadith tó wà ní. so ẹlẹ́ẹ̀kejì ni wípé ká má kìí ṣe àgbóyé àwọn alùsùnà bí àwọn àfáàní wípé inú Sahih Bukhari àti Muslim nìkan ni hadith tó lálàáfíà wà rárá àwọn ń sọ ni wípé ṣíra tí hadisi inú rẹ̀ lálàáfíà jùlọ tó jẹ́ nínú wọn òní sọ̀rọ̀ Bukhari lẹ́yìn náà òní sọ̀rọ̀ Muslim tòṣù báwọn tíra míì tó jẹ́ àwọn kótóbò síta so àwọn tíra yìí hadithi inú wọn ẹ bá mi tú ní àlàáfíà nínú rẹ̀ so tó jẹ́ pé àwọn ọ̀pọ̀ nú àwọn tíra yẹn ní hadith tó lálàáfíà ẹ sì bá àwọn èyí tó jẹ́ da'if ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó gbé wá ní kò ṣe rí wáyà hadith da'ifa ìní tí ó bá dọ̀ ẹ́fù ní ẹ máa rí ìmáàmù míì tó máa kọ́mẹ́ǹtì lórí rẹ̀ gẹ́gẹ́ bí àdìmáàmù Tirmidhi gbà mí ní á kọ́mẹ́ǹtì lórí káhàdísì yẹn pé ó ní ọ̀rọ̀ nínú. so ìmíì tó bá lẹ tí ẹlòmíì bá gbà wá lórí ìmọ̀ tí ẹ̀ lálàáfíà lórí ìmọ̀ tẹlòmíì tó gbóná jù lọ ní àhàdísì yẹn ti ní problem. so ká máa rò pé máa wá sọ pé kò sí Muslim so kò sí lẹ́yìn náà ni pé kí n sọ pé ó fi lè jẹ́ pé ẹ̀rìbáàdì bọ̀nsáríà nìkan ni ó gba àdísù wa tí ànábi sọ pé fàínà ó máa yẹ ìṣmínkùn fọ́sọ̀ yára sílẹ̀ afán kẹsì rọ̀. táwọn náà bá gbogbo náà àdísù ya ìṣẹ́ ń gbólé náà àfa súnà ni. pẹ̀lú tí ẹ̀mí rẹ̀ bá gùn nínú yín tó bá sì lo ayé ńgbà tí mo bá kú tán yóò rí apá ẹnu tí ó pọ̀. àwọn tí wọ́n sọ pé àdísù yóò lára bí àníṣìn àwọn náà ń lò ó níbi tó bá ti pè wọn. tí wọ́n ń lò ó so ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá jẹ́ pé ẹ̀rìbáàd mọ̀sáríà nìkan ló gbà tó nìkan ló sẹ̀sẹ̀ ń dá àdéṣù gbà bí kìí ṣe sọ̀yà bí kìí ṣe so ṣe ẹ̀rìbáàd mọ̀sáríà ṣe sàábí ni ẹlẹ́ẹ̀kejì ni pé àfọwà Umar ibn al-Khattab hadith tó gbajúmọ̀ jù lórí ọ̀rọ̀ usulu díìnì ni ó nìkan ló gbà hadith yẹn wá ẹ̀mí innamal a'mal bin táwọn afá máa ń ṣàlàyé pé lórí ọ̀rọ̀ ìkìláàsù ní lórí àdìsù yẹn ló jẹ́ orígun níbẹ̀ yẹn ni oníbídí àgókò ṣe onìkan sí ni àdìsù àhádì ni tó gbọ́dọ̀ ká lọ́dọ̀ pé sàádé kan ló gba àdìsù àdìsù àhádì ní àyè lórí ọ̀rọ̀ burúkú ni lọ́dọ̀ àwọn afá súnà so àwọn tí wọ́n ti kó àwọn kíni wọ́n máa ń tẹ́sí fọgbọ́n gbá àwọn àdìsù kan dànù so eléyìí kí àtànábà sí ní ṣókí torí àsìkò wọ́n lọ́wọ́ nínú àwọn pẹ́sàn tí a ní kalẹ̀ ní alẹ́ àná ó dẹ̀ ní ṣe pẹ̀lú nǹkan ọ̀sẹ̀kù alábìbọ̀ àṣọ̀rọ̀ tó jẹ́ òṣèlú àfihàn sálùsùn lókè wọ́n jẹ̀mọ́ ọlọ́dọ̀ táwọn àpapọ̀ àdáṣí lánàá ọ̀sẹ̀ kí àwọn méjèèjì náà fọ́ àtọ̀wọ́ àṣọlé ọ̀rọ̀ yẹn kálukú gba kúrẹ́sọ̀tì nínú àwọn tó ti náwó láàrin àti ṣáà ẹni tí a fi àríwọ́ gbọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ó wá di wípé ó ń sọ nǹkan ní tí a lọ sí tí ó gbajúmọ̀ nínú òṣèlú àfihàn tí a lè fi lọ́sí àjàmà sí a lè kàn sínú láti fún wọn gbọ́ ọ̀rọ̀ lẹ́nu. Lẹ́gbẹ̀ẹ́ nípa àwárí tí àwọn ọ̀gá ìgbà ṣe nípa ẹgbẹ́ tí a kò yàn ní kéṣe rẹ̀ àbí kéṣe kẹtọ̀ rẹ̀. Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ yìí ṣé ọwọ́ àwọn onímọ̀ nìkan ni ó wà ní kò sí lọ́wọ́ mùsùlùmí ní láti fún ọmọ akẹ́kọ̀ọ́ nù àbí lè láti fún òun kò ṣe òní mímọ̀ tó ní àwọn sí gẹ́gẹ́ bí ẹni láti pé ọmọ alámọ̀dájú pé ó máa ń yẹ iṣẹ́ wò. Ṣé ìwà tó kéèyàn máa ń pàdé láti máa sọ̀rọ̀ náà yéde ṣàlàyé pé mi ò lè kékeré ní fún àwọn èèyàn bí èèyàn ní ṣàlàyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí àwọn ọba ọ̀dọ́ tó kéwọ́n ṣọ́ra. ẹlẹ́gbẹ̀gbẹ̀ ni nípa pé níbi tí aṣẹ́gbọ́rọ̀ lóṣù ní pé ó ti wá fẹ́ sọ dídí ẹni pé kí èèyàn sọ pé èèyàn tó tó kó sí ìjọba pé ẹni yẹn ó ti kó nínú ẹ̀sìn tó kò ta nǹkan kan tó wá rí nínú ìyẹn tó kó sí nínú ẹ̀sìn

tí agbọ́tẹ́nì sùn wọ́n fẹnu ka àwọn kankan tó ní ṣe pẹ̀lú kọ́ńsíṣì ìpèyàn ní kéfèrè agbọ́nrin yẹn ni àwọn afá máa ń sábà wòye sí púpọ̀ tí wọ́n fi tú ìdájọ́ kápẹ́yàn kéfèrè ilẹ̀ fún gbogbo mùsùlùmí ìjẹ́ tí ó kó sínú kankan inú àwọn ọ̀nà wà kọ́tọ̀ islam àwọn kan tí máa ń ba islam jẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ bí wúrà kò ju òye tí ẹ mú wáyé ó ń wuṣẹ́ kódà ti lè ní àǹfààní àgbèsè kan máa ṣe gbà tó sì dúró lórí ìdúró wípé sáńsẹ́ ní tí òun bá lọ nìyẹn ẹ̀yìn mọ́ wọn kúkiri tó tún kù ẹjá sí ìlànà kúfúrú rẹ̀ fáwọn èèyàn lámàáyín lámàáyín báyìí báyìí ó ń wúrú wà báyìí báyìí nínú islam kìí ṣe mùsùlùmí má ọ̀rọ̀ yẹn tí àwọn afá fi máa ń fi sọ́dọ̀ àwọn afá tí ó fi sọ́dọ̀ ọmọ tí ó wọ́n ló ní pé ó ní í ṣe pẹ̀lú ìdé ìlò ìdájọ́ tí wọ́n ṣe lórí yẹn ó ní í ṣe pẹ̀lú kálò kò lè jọ́rọ̀ lásán kò lè ṣe kí ni kò lè jọ́rọ̀ lásán tẹ́bà wá lo ìdájọ́ kúfùrù lórí èèyàn àwọn aláṣẹ ni wọ́n lò kìí ṣe àfà ni ó àfà ó ṣàlàyé ọ̀rọ̀ ni àwọn tó bá ń bẹ nípò àṣẹ ni wọ́n lo ìdájọ́ kìfìrí yẹn lé ẹni yẹn lórí lápèjúwe ìyàwó ti ń bẹ lákàkà rẹ̀ wọ́n mú ìyàwó kó yẹn lábẹ́ torí ìyàwó yẹn gbọ́dọ̀ jẹ́ mú ìyàwó kéfè ńlá tó bá kú àwọn ọmọ rẹ̀ mùsùlùmí ò lè jẹ lára ẹ̀ àbí àwọn ọmọ tiẹ̀ kú kò lè jẹ lára wa kò sì ní kú káwọn mùsùlùmí ó gbé síwájú ó kí òun ṣe láà bẹ́ẹ̀ ni òní sí mẹ́kọ́rọ̀ àwọn mùsùlùmí gbogbo àwọn kan wọ̀nyí ó lọ́mọ ìjọba lọ́rùn àbí òlọ́mọ ìjọba lọ́rùn ó lọ́wọ́ wa láṣẹ lọ́rùn kìí ṣe tí àáfàá kan lórí mímbàrí ilé ṣiṣẹ́ rẹ̀ kábí wa bọ́ ọmọ kéwú tí ò sẹ́gbó ṣe ẹ̀ mọ́lẹ́ dáàmú gbọ̀rọ̀ ṣẹlẹ̀ ni ẹ̀ láwùjọ. ó ní nínú tàbísírì yìí kẹ́ níbi ọdún bíi mẹ́ta àrí mẹ́rin sẹ́yìn tí kan náà ọmọ ìyá ń bi mí léèrè pé báyìí báyìí báyìí nípa arákùnrin ṣe máa ń lébẹ̀ làwọn èèyàn kéfèrè. bó ní tẹ́ ń gbọ́rọ̀ rẹ̀ àtòun ẹti kó sínú ọ̀fẹ́ tó jìyà torí pé nákùbára mùsùlùmí ń bẹ nílùú tó wà táwọn ọmọlẹ́yìn rẹ̀ ibo ní gbé wọn lọ torúkọ kan tí rẹ̀ tí ó mọ̀ táwọn ọmọlẹ́yìn rẹ̀ bá kú ibo ló ń gbé wọn lọ wọ́n ní gbé wọn lọ sí àwọn mùsùlùmí àbí àwọn ti fèrè náà ó ń gbé ọmọlẹ́yìn rẹ̀ wọ́n kú ìwà ń gbé wọn lọ sí sí àwọn kèfèrí àwọn mùsùlùmí tó pè ní kèfèrí nínú gbàgbọ́ sí ẹ̀ òun wá lọ sí mùsùlùmí ọmọlẹ́yìn rẹ̀ sí àárín àwọn kèfèrí ọmọlẹ́yìn rẹ̀ ò ti di kèfèrí títí ló dàrú mọ́ lọ́wọ́ àwọn èèyàn bá dákẹ́ ewu wà ń bẹ̀ gan ṣéèkù lẹ́nu sẹ́yìn ní ìrọ́ṣùmọ́sọ́lọ́ tààlà mo kàánú síra àwọn asáhàwátì ìsìlámíyà bàbá ń sọ lọ́rọ̀ wọn wípé ẹwù olú tí wọ́n ti ń sọ̀rọ̀ àbí ìwé bá ṣe ké ta sàójú lókù tó sì ṣe náà dáa kó lè rí láìsí wájú ọlọ́run dáadáa kò sáburú nínú ìlú tí ẹ̀sìn ìsìpàrọ̀ ìsìláàmù ìjọba ìjókòó sí lẹ́nu tí súnà sí wà lẹ́nu dórígun kan tó lápẹẹrẹ ìlú sàójú jẹ́ ibẹ̀ ni bàbá ti ń sọ̀rọ̀ iye ògbó ṣe nàìjíríà o òjì bàbá ní bàbá rahimahullah ta'ala wọ́n ní kódà kó mọ àyànká lọ́nà ọ̀dẹ ni kó ń kó sínú àwọn ọ̀gá tó fẹ́ lọ wá kòtò lè ṣílẹ̀ àmọ́ òsì nípò ìjáfà táwọn èèyàn mọ̀ tó lè báwọn tí wọ́n lo ìdájọ́ kẹfìrí yẹn sí lórí ẹni yẹn kọ̀dìtà àkàkùnrin òfin kúfùrì yìí wọ́n láyẹ̀ hílù lẹ́ka tó kàfẹ́rọ̀ ọ̀hún. ń wò sí ilẹ̀ yorùbá o ṣàìtàkìlì fi kó fúri hí wà láyé ṣẹlò láṣá àtúntà fẹ́rọ̀ ó gbà òkú ẹni yìí kèfèrí ṣùgbọ́n ò lẹ́tọ̀ọ́ kó jáde ta kó pè ní kèfèrí sáwọn yẹn torí pé yóò máa dá fìtí náà lẹ́yìn ṣéèkù náà bó sọ sí ìyá rahimahullah ta'ala bóyá ìṣìnà tí ó rí wọn nínú àwọn lè mọ́mú lẹ́yìn ò báwọn tó ló kọ ìgbọ́dọ̀ máa dá kọ ni bó ní mo gbọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ síkọ̀ọ̀ka ẹ̀rú sì ń bà mí pé kí n bá ṣe ẹ̀sìn ìrìn àjò lọ síbi yẹn ṣé òun kírun kírun lẹ́yìn rẹ̀ báyìí wọn láwọn ọ̀gá náà fúnra mọ́ náà bẹ́ẹ̀. fìtínà lánàá dálẹ̀ kó wá jáde kó wá wúrù mọ́mù yẹn kó wá máa pè sí fìdí fáwọn èèyàn. fìtínà ni báwo bá láwọn fẹ́ lọ kírun lẹ́yìn rẹ̀ báwo mọ̀ nípa hálò rẹ̀ ìwọ́n tí wọ́n mọ̀ nípa torí tọ́lọ̀ fi hàn lórí ìṣesí rẹ̀ ziyada ló ń jẹ́ lórí àwọn tó kù bó bó wá ṣe àlàyé rẹ̀ fún wọn yóò kó dọ́rọ̀ àrùbá wọn torí pé ní wọn náà nílò láti kí ọlẹ́yìn ẹni ẹ kì í sẹ́ni tẹ́ lè fi ti bá mú kò ní kò tún wọ̀n yẹn ní tí mo ń pa tí àwọn afáfin máa ń sọ àwọn ọ̀rọ̀ yére tọ́mọ wá túlẹ̀ fọmọ tí ó ọmọ tí ó wò lè sọ pé ya wọ́n ní nílùú kẹwé ya Jazair ní Algeria àwọn ọ̀dọ́ kan lè kóra àwọn pé kó pẹ́sẹ́ǹtì wọn ní káfíà àwọn afọ olùmọ̀lágbàáyé wa bí wọ́n léèrè pé kí ló jáde pé ní káfíà wọ́n ló sọ wípé káwọn mọ́ kírun mọ́ mọ́ṣáláṣí ìsìnmọ́ kírun dé mọ́ṣáláṣí lára ṣàẹ́rù dínú ni pé tẹ̀yìn ò bá jẹ́ kéfèrè ọlọ́run kò ní kí wọ́n tú mọ́ṣáláṣí pa kọ́mọ́ tí ò lẹ́yìn rẹ̀ kọ́mọ́ tí ò mọ́ṣáláṣí náà àwọn àfáàní ẹ̀mí sùúrù ẹ lọ́ọ́ tún àlàyé ọ̀rọ̀ bíi ìgbà tí ó sọ̀rọ̀ lórí tó ń gbà lórí ni wípé àzíkìrò ìjàmẹ́ ẹ̀yí bẹ́ẹ̀ dà sọ̀lá torí pé àwọn ìjọba ìjọba ilẹ̀ lárúbáwọ̀ yẹn wọ́n gbà wípé ìtí mọ́ fún àwọn kò mọ̀ kan láyé àti pètòpèrò láti wéjì wà jésì wọn àbí kí wọ́n fi demonstrate onípẹ́ ń kírun tán ẹ̀sùn ń gbó méjì mẹ́ta mẹ́rin márùn-ún ẹ̀sùn dọ́gbọ́n sọ̀rọ̀ kan ibẹ̀ lẹ́sìn máa pílánà àti da ìjọba láàmú. òun wá sòfin gbogbo àti wá ń jọ ń ṣe kinní kan lẹ́yìn ẹ̀sìn mọ́sálásí ilẹ̀ tó ń gbà nìyẹn. ló ti sọ pé kéde yìí tí àwọn àfà gan àwọn sọ yìí tó bí ìjìmọ̀ àwọn afáàtì máa ń wà lórí ìfihàn ilẹ̀ sínú Islam ìjìmọ̀ wo sábà máa ń wà lórí ìpèyàn kẹfì kátó wá sọ fáwọn tá a jọ máa ṣe o abẹ́rẹ́ fàánà owó wọ́ta aláwọ̀sá ni wa هذا والله أعلم kí a mọ̀ sáyé kò náà fi nǹkan lè. ẹgbẹ́ ní béèrè yẹn ṣé ta ló béèrè béèrè yẹn náà ọmọ ìyá wa dáadáa tó béèrè béèrè wọn a fẹ́ kí ó jẹ́ ká mọ̀. bóyá nínú tí àwọn ọ̀sáàzù sọ yóò ṣe gbọ́ yé pé ọmọ akẹ́kọ̀ọ́ ó lè máa polongo ẹ̀ àbó ti gbọ́ yé wípé kì í ṣiṣẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kó já mọ́ torí pa wá kẹ́kọ̀ọ́ mi ni ọmọ yáyàn sí ní ẹ́ ó ti yé àbí pé kì í ṣiṣẹ́ barakallahu.

bákan náà a fi ẹ̀mí múrí han àwọn màṣáyíkọ wa bẹ̀rẹ̀ látòrí mahadir wa tí a ní ní àárọ̀ yìí àti gbogbo àwọn afáàtẹ̀ tí wà ní kàlẹ̀ náà fún láti ṣe àlàyé ẹ̀sìn fún wa kọ́lọ̀bà san ogun ọ̀nà ẹ̀sìn olóore kọ́lẹ̀ àmọ́ pírọ́blẹ́mù ìkọlẹ̀ tó yọ pé ó máa da bọ́dà tó nìkan sí láàmú tó dẹ̀ ti gbọ́ngbọ́ fún gbọ́lọ́dọ̀ àwọn kan ìròrí burúkú òun ni àwọn tẹ̀sírìyún gẹ́bí jàbátá àti àwọn oníranran míì tó jọ àmọ́ ọ̀rọ̀ míì bẹ́ tó gbé kalẹ̀ tẹ́ pé ẹ̀mí ọmọ lọ yóò máa bọ̀ lórí rẹ̀ kí ní kéyìn ó tẹ̀sírìyún máa yàn kéyìn ó kájẹ́sì ẹnìkan kó wá pè ní kèfèrí pé lágbájá ó ti di kèfèrí gbogbo àwọn àfá wa ni wọ́n fara mọ́ pé kìí ṣe iṣẹ́ ọmọ kéwú ìdí tí èdè ti ṣiṣẹ́ ọmọ kéwú pọ̀ ara rẹ̀ ni àwọn ṣèkọ̀ wa ti sọ fún wa yẹn nínú rẹ̀ tún ni pé a ní ṣùrùtù wàmọ̀wánẹ ṣùrùtù yìí mọ́jẹ̀mú tọ́yọ pé a máa rí lára ẹni yẹn àtàwọn ọmọ wa ní òtọ́yọ pé ó ní àlè pé kéfèrí iṣẹ́ yẹn nìí aláìmọ̀ká abẹni tí mọ̀ rí tó ò lè ṣe inú rẹ̀ ní pé ọgbọ̀dọ̀ nímọ̀ kí kí ní kò ń ṣe ikú fúrù ni ó dẹ̀ mọ̀ bó ṣe mọ̀ pé kéfè rí ni kò fi ìgbàgbé ṣe kò dẹ̀ ṣàṣìṣe lórí ẹ̀ bákan náà wọ́n jẹ́ ń pa kó tó wá mú mi wípé ṣé kò jọ kó ní àwọn dẹ̀lílù kan lọ́dọ̀ tó jọ pé ṣubú àní tó jẹ́ tàwí tó ń yí kíní yẹn tó jọ pé ń wò wípé òdodo ni bẹ́ẹ̀ ní kèsì kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí orú ìtí ọsàn fáwọn sábà kan ṣe tí kò ni àwọn sábà yìí kò kọ́ máa tún pé ni wọ́n ń ò dẹ̀ sọpẹ́ lẹ́ṣẹ̀ ni wọ́n lórí nǹkan tí wọ́n ṣe yẹn náà iṣẹ́ yẹn nìṣẹ́ àmọ́ pé sọmọ kí ó lè ṣe gbogbo àwọn kan yẹn kò lè ṣe kó tó gbé ìrọ̀tọ́ka dúró lé wọn bákan náà ni pé ṣé kò ní rújú kí nǹkan kan rú lójú tó yẹ fi dájú pé kò jẹ́ kó fi nǹkan yẹn sílẹ̀ àbí kó wọ́n ò rí báwọn ṣe rí yẹn náà ṣe wá rí àwọn tó dá kìíní yìí lẹ̀ ìròrí burúkú yìí wọ́n máa ń ya àwọn èèyàn láṣà wọ́n dẹ̀ máa ń gbé wọn kọjá mọ́ńsílà wọn wọ́n ti sọ wọ́n di ọtọ́rítì wọ́n ti gbé wọn kọjá lẹ́wù wọn lẹ́wù àwọn àfáàgbà ńláńlá wọ́n ti gbélé wọn lọ́wọ́ ìjọ kan àwọn ọmọ kan kó sí bẹ́ẹ̀ wọ́n lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni yìí wọ́n ti gbà lórí rẹ̀ mo wá kó wọn jọ nílọrin náà ni mo wá ń ṣe mo ń bá wọn sọ̀rọ̀ mo ń bá wọn sọ̀rọ̀ especially nígbà tó fi sọ̀rọ̀ lórí síbí muhammadu wa musa ogbe ọwọ́ anáwọ́ ó ní lọ́dọ̀ tèmi náà kí n gbà pé bídí àyàn but lọ́dọ̀ tèmi nígbà pé mọ́ kúrú ni mo ní kíláàsì wo lọ wà nílé kéwù ó ní tìdáyé <laughs> mo ní ìwọ ọmọ tìdáyé ìwọ wọ̀lọ́wá ní mọ́ kíkù pé lọ́dọ̀ tiẹ̀ who are you ìwọ nínú ẹ̀sìn yìí mo ní èmi tí mo jókòó yìí sọ pé mi mo kọ́ ẹ débi tí ìdájọ́ kọ́ ẹ tó ti pọ̀ lágbà mo ti kú onílọrin mo ní wà lọ́yìn tó bẹ̀ kí n sọ pé lọ́dọ̀ tèmi ó tún á wulẹ̀ báyìí mo lọ́rọ̀ kọ́rọ̀ lọ sọ yẹn o tètè túbà lọ síwájú náà tọ́rọ̀ yẹn sọ ó wá ń wulẹ̀ wá padà sọ pé ọ̀dà kí ni mo fẹ́ sọ fáwọn yìí rẹ̀ wọ́n á ti ṣàlàyé fún wọn ọlọ́run yọ ìyẹn làwọn àfáà ti ń sàlàyé nípa wọn àìmọ̀ wọn ara ìyẹn ní dàmùgbò wọn kàn máa jáde ẹni tó lọ lékè wúrí mo ti rẹ́nì kan náà tó kú wá èkó lòun ti ń ṣèrò rí ẹ kìí ṣe ilẹ̀ yìí ó wọ́n sọ pé àwọn ti ka gbogbo tíra yẹn gbogbo tẹ́ kọ yẹn kò sí èdè kankan bí ọ̀rọ̀ àfáàlẹ̀ kan kó wá mẹ́ ọ̀dẹ̀ wọn àkàtì ní wájú mọ́sálásí mo ní ìdòwú àdúgbò wọn kí ọ id lára máa ń pè mú ní kí lọ kọ́ nílé kéwú ẹ máa wọ́n ọmọ yóò àwọn bọ́dà tó mọ̀ ń bẹ lára ẹ̀ wà lọ ìgbà tó fi àwọn ilé kéwú ọ̀dọ̀ wa ọ wá sí dárò ní káàmù rí ìtẹ̀mú yìí dìlà gbé tí kò wọ́ ti ti dà yìí kò lè ka orúbìlì dà yìí òun náà jẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀sìn tó wàhálà rẹ̀ pọ̀ wọ́n á sà lálàṣe rẹ̀ níta yẹn wọ́n yìí tí kó mẹ́tọ̀ padà wá bẹ̀bẹ̀ ìwọ ìwọ tó yẹ kó wá sílé kéwù o ò rí bí dúró sílé kéwù láti pé kò tiẹ̀ rí òrùfù ká ìwọ náà wá tó wá sọ pé ìwọ kà síra ojú òun ló fi kà á ó yá lọ gbé síra yẹn wá ní sí ìṣẹ̀lẹ̀ kò tù ó yá máa wá kà ní lára mú ní kẹ́ lọ fún jàbàtà ní síra àti àbúráṣà tó wá sí kínní káàmì jù ú fèsì lérí rẹ̀ ìyìn dẹ̀ fẹ́ ọ̀rọ̀ kíṣẹ̀ kí wọ́n kọ́ ni mú sí kíṣẹ́ tí mo rán yín nìyẹn ọwá dé n'isi wọ́n sọ pé ọ̀yá àjòkó máa kà bó ti ń bẹ̀bẹ̀ wọ́n wá ni wọ́n wá dá ni ìròrí ìròrí burúkú ni bákan náà ká lọ mọ̀ yí pé ní kì í ọmọ kéwì yìí gbogbo ló gbà bẹẹ mọsálà yẹn ni mọsálà tó kọ̀ dé ó léwu gan tó fẹ́ ní ṣe lọ́dọ̀ ọlọ́run wa káwọn wa sọ pé tàbá rí bóyá ẹni yìí yẹ sẹ́wò lápèjúwe but a ní àlákọ̀ pẹ̀lú rẹ̀ bóyá òun ni mọ́ a fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ẹ jẹ́ ká ṣàánú rẹ̀ ìṣàánú rẹ̀ ní pé bóyá kìíní yìí òye oríṣiríṣi làwọn fáwọn tí wọ́n fẹ́ kálẹ̀ ti ṣe lórí àwọn míì tọ́lọ́ndẹ́ ìgbàdúrà àwọn lírí rẹ̀ tó yí wọn padà tí wọ́n fi ṣẹ́ burúkú yẹn sílẹ̀ ká lọ gbé àwọn àfà káwọn má dá àlàyé ṣe torí pé a lè ṣe mistake ká lọ gbé àwọn àfà tuntun wọn wá ṣàlàyé fún wọn gbogbo gbìyànjú tàbá ná owó tàbá ná táwọn afú fi dọ́bẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú rẹ̀ láyé ibi tí a bá wà táwọn afú àbá ṣàlàyé ṣàlàyé fẹ́ni yìí tí wọ́n bá sọ ní individual tí wọ́n bá rí pé ọ̀lọ́ àwọn afá yóò fún anímọ̀ràn pé bọ́yá tọ̀ káwa mọ́sálásí ni o àbọ̀nà ìgbà tábà gbẹ́sìn wa gbà eléyìí ni pé alẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tó àwọn fàábà tí wọ́n mímọ̀ gan wọ́n máa ń fọ̀rọ̀ ọlẹ̀ fáwọn àfáànù wọn kọ́lọ̀bà lásìkò kó sànà ọlọ́rẹ̀. àbúrò ní àfikún kọ́nà tó bá san àfáà ní ẹ̀sán lórí na wọ́n ní ẹnìyẹn ní Umaru ní sálàfù àwọn ẹkùn náà ní sálàfù náà àbúfẹ́ mú ìtàkà tó fẹ́ jọ ilé wa náà ní ìtàn Hatib bin Balta ìkan nínú bin Abi Balta ìkan nínú àwọn sàhábà tó jẹ́ akíkanjú nígbà tí a náà bá tí ó fẹ́ lọ jagun kan tí ó ní ṣe pẹ̀lú ara mọ́ká wọ́n dẹ̀ ní alẹ́bàá ọ̀sọ̀sọ́lá tí ó bá fẹ́ jagun bá wà rọ gẹ̀gẹ́ rẹ̀ ha yóò dọ́gbọ́n pa lásàmọ̀ nìkan ní fi mọ̀ pé bẹ̀rù ni torúkọ ọmọ nìyẹn ni wá ọyẹ pẹ̀lú míì tó bá ti mọ̀ <clears throat> bẹ́ẹ̀mọ̀ yẹn ti lágbára tó lè mọ̀ bá lẹ́rù àbí kí ó ní àǹfààní kan bẹ̀ ṣùgbọ́n sàhàbí yìí mọ̀ pé mọ́kàlá wọn lọ wọ́n bá kọ lẹ́tà ó fún arábìnrin kan pé kó lọ bá òun fún ara mọ́ta àwọn fámìlì bóyá tán kú olùbárùn kó gbogbo wọn ló padà ní kánàbí mọ̀ sọ̀rọ̀ yìí ànábìnrin alẹ́ àti mẹ̀kídádúná al-aswad tí wọn lọ bá arábìnrin yìí ti kú ni wá ẹnìta kan wà lọ́ra arábìnrin kan tí lọ mọ́ta wọn arábìnrin yìí wọn béèrè lọ́wọ́ rẹ̀ wọn kò sí lẹ́tà wọn béèrè kò sí. Ali àti ẹnì keje ti fẹ́ padà ẹmọ wọn sàhábà lọ́nà àdúgbò náà ìbá sàn kan gbà pé bó ni bó ṣe rí nu àwọn látọmọ dáùtù látọmọ gbé làákà ìrè pé ní kìíní ìwà rí bẹ́ẹ̀. wọ́n ti fẹ́ padà kẹ́tọ́ wá fún àná ìbílẹ̀ parọ́ tó wà mi irun lódì hatibu náà bí balfa àlùkọ́ rẹ́dí aláwọ̀ánì kọ́lọ́n kó bá kẹ́ kó bá yọnu sí. a ní ìbéèrè pé kí ló tó ń ṣe léyìí ẹgbẹ́ òkẹ́kọ̀ọ́ tí yàtọ̀ ìṣe àánà lélẹ̀ pẹ̀lú àwọn afáwọn olójútà tó sheikh muhammad ibn abdul wahab wọ́n kọ́ sínú nawakidil islam wọn pé ẹnikẹ́ni tó bá ń ra kìfì lọ́wọ́ lórí ẹ̀ àníbi bí pé kí ni tọ́wọ́ ṣe lé ìgbà tó tẹ̀ kọ́kọ́ mọ̀ àwọn kan ní Umaru bàbá tẹ̀ jẹ́ Umaru ìkan náà sàhábà ó ní àníbi fi mílẹ̀ dáhà ní abdùrìbù lọ́nà kàhádà káfẹ́ àwọn èlò náà ti káfọ́ fi mílẹ̀ ti bẹ́ ọrùn mọ̀náfìkì ẹ̀wọ̀n tí ẹni ẹ ṣe àníbi ló wá kó wọn lára ló pé à ìṣèlú wa bí kò lóore tó fi ṣe é mọ́ o ìkọ́mọ́tò ìjà lànà bí ṣe wò ẹni tó ní Umaru ní sálàfún ìkọ́mọ́ Umaru náà ló wá ṣẹlẹ̀ àbẹ́lómi ìkọ́mọ́ ìjà lànà bí ṣe ìrẹ́ hátìbù kí ló tọ́ ṣe mú o ṣe léyìn torí pé mo fẹ́ràn kò fèrí lọ lórí tani lórí mùsùlùmí o ṣùgbọ́n mo fi gbogbo ara lílẹ̀ nílùú mọ́kà tó ń ṣe ìjírá wa tó bá ti kogun wọ̀lú ti kó rẹ̀ pé ní ìrẹ́pẹ́ lè jẹ́ kéfèé rí ilé ìtara tẹ́yẹ tí ìṣe kí ni ó gbé pé tó fi ṣe nù amẹ́rọ ọ̀dọ̀ sọ́lá wọn á fèsì ẹ̀ sára pé ẹ̀fí ha ti bú lẹ̀ lọ́la lákọ̀dé tọ́lá alẹ́ alẹ́lẹ́bàdẹ̀ fàkọ́lá ẹ̀mẹ́lù mà ẹ máa ṣe ń tí ẹ bá fẹ́ kí ó ṣe lẹ́sẹ̀ pé ó tún wọ́n lẹ́kẹ́ máa ṣe kọgbọ́ yìí gbọ́n náà ti forí jìn ẹwọ́n àti ẹwọ́n tó ṣe ẹwọ́n tánà bí padà wọ́n mọ́lá ìyẹn ni alimọ́ ibùn tẹ́yìn rahmatullah alayhi wọ́n ní ìyẹn lè ní hasanatu mahiya ìyẹn lè ti ṣe dáadáa kẹ́ ó pa ẹ̀ṣẹ̀ tó lè kí ni tó ṣe rẹ̀ tí wọ́n fẹ́ kà para rẹ̀ tó ì ti ṣe síwájú àbó ní nǹkan kan lọ́dọ̀ ìyẹn ló fà tó pé ní àgbọ̀dọ̀ rí bẹ́ẹ̀ káfí ara gbé odidi kèfèrí ẹ̀wọ̀n tára kẹrin ti ẹ̀wọ̀n tára rí fi tírìtì ẹ̀fà wọn sàhábà ìyẹn ní kálukú wa náà gbọ́dọ̀ fi ní ìfaraba lórí tí a fẹ́ ṣe torí ẹgbẹ́ rẹ ni ẹ tó múru ìtàn tí ẹ sọ yìí tí ó mú wa àdúpẹ́ ń lọ́wọ́ sí ẹ̀mọ̀ gẹ́gẹ́ bí mọ̀tẹ́mọ̀ mọ̀bẹ́yà náà yóò padà kà fara ara kì í fi olókòwò yìí fi àdébíkà wọ́n lù ó rí fún yẹn nírò ní ẹ̀rí àti mùnáfi kíkẹ́ tó fẹ́ ń gbà ní ànẹ́bì ń pa àwọn tani àwọn ẹ̀jọ́ ẹ̀ ó ní nǹkan tó yẹ pé ní onímọ̀ ló máa wò ó kàtẹ̀ tó wá gbé òfin gẹ́gẹ́ àwọn iṣẹ́ pàdé lọ́rọ̀ jíde tó àwọn òfin tó rọ̀ fẹ́ ni nítorí wọ́n lágbára wọn lọ́tí lè ṣàlàyé bẹ́ àwọn ṣẹ́kù Abdul Basir bọ́ ti báyìí báyìí báyìí báyìí báyìí tọ́ sí kèlè ìwọ́ tọ́ ti ìgbọ́n tó lágbára kọ́ là ń rẹ lọ́rùn èyí ni o tó kí ọlọ́run àtàwọn àtàlà kó ṣàmà tí ẹni ẹ̀ bá ti rí ìṣẹ̀ yìí náà rí ìṣirú nǹkan bẹ́ẹ̀ tánà bí ìṣe tó fún hátìbù ní ẹ̀sìkìtì bóyá kẹ̀kẹ́ wọn àtàwọn ọmọ torí ṣe kẹ́ sílẹ̀ fáwọn olórí ká sílẹ̀ fáwọn àfáà ẹ̀sìn bá fánà bá tún bá débi kẹ́rin ìná sọ kọ́ ẹ̀gbọ́n múlágàrí wallahu alam. mo rí question kan lè mo pé ká lo uslubul hakim ẹni tó kọ ìbéèrè yẹn mo rí pé nǹkan yẹn wà personal sí mi tó kó jẹ́ káyọ̀ àwọn àǹtà insha Allah ta'ala kiri tí n bá gbọ́ ìbéèrè yẹn yìí tó tó bá wà pọn dandan ká padà ṣe àlàyé rẹ̀ síta fún àwọn tá àwọn táwà lórí ìjókòó agbára ṣe àlàyé ẹ̀ ní ìmọ̀ ẹni yẹn ṣùgbọ́n ó súnmọ́ kẹ́ni ẹ sì wà ń bí ẹjọ́ àwọn àwọn ọkọ̀ yẹn ni wọ́n kọ́ lábáwá ni wọ́n kọ́ and finally àwọn olọmọ tí ó ga mọ́nà tó lábùlẹ̀ ẹ̀ tí à ń sọ wípé àwa náà lè máa dókun tẹ̀sík tẹ̀sík tẹ̀sík léyàn lórí. العلامة والبلباني رحمه الله تعالى فباني أنا طالب العلم شيخ الباني ẹni tí ó mọ̀ wọn náà ó súnmọ́ kó já fọ́jú ẹ̀dá wọn lọ́mọ tí ó láwọn aláàmàtí ló bá sọ rahimahullah wọn ni ana tó wáyé lébèrè ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ àwọn táǹkìrà ọlọ́mọ tí ó ń ta afẹ́ gbé kó afẹ́ gbé kọ̀dí yàtọ̀ sí ìlọ́wọ́ ẹjá ti tẹ́fúrí kọ̀ láàrin tó wáyé lébèrè ẹ̀lì àti tọ́ lébèrè ẹ̀lì والسلام عليكم ورحمة الله وبركاته